ọdọọdún eh, bí nu pínbùlà wà eh, ní ọjọ́ ti tòní eh, ṣe ti rí ẹ wọlé kẹwẹnu ọkọ mm, àgbàlá àbáwá Suleiman Lawal Ẹgbẹ̀jì ti Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ òun náà ni a wà ní ọjọ́ ti tòní hmm, hmm, hmm, ó lágbára gbogbo ẹni tẹ́ sọ pé à ẹ̀rí bàbá ẹ̀rí bàbá ó ti pẹ́ tá a ti rí bàbá ó ti pẹ́ ó ti pẹ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ ni o ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn àwọn káwọn máa ṣiṣẹ́ káwọn fẹ́ máa jẹ́ àwọn ló jẹ́ kí bàbá wa tí wọn fẹ́ yẹ ká fi rìkọ́dù mọ́ ṣùgbọ́n nísìnyí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ojú ti ń àti ń rójútù rẹ̀ bọ̀ díẹ̀ díẹ̀ àti ẹ̀ ti rí ni bí o kò ṣe yẹn tọ́ lọ ẹ máa pàdé bàbá wa Suleiman padà ṣùgbọ́n bàbá tó ti wà ń bí lónìí láti dá wa lẹ́kọ̀ọ́ láti fi àwọn àṣírí nǹkan kan láti fi hàn wá ẹ̀yin náà wo ẹ̀wọ̀n nǹkan tó wà ńlẹ̀ yìí mo rò pé ìwọ tó ń wò mí wàá máa wò pé kí ni gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí tí wọn náà ti rí orí kí leléyìí <laughs> ah wo lónìí wàá rí nǹkan wò hmm, wàá ṣe kí ni wàá rí nǹkan wò lọ́jọ́ ti tòní nǹkan tí mo kàn fẹ́ kẹ́kẹ́ máa bá wa ṣe náà ni pé ẹ máa bá wa share program yìí ẹ máa like ẹ máa yẹ kí wọ́n lé wa jáde ẹ máa like ẹ máa tẹ like ẹ máa tẹ like ẹ kàn máa tẹ like kẹ́dẹ̀ máa share program yìí ó ti tán bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ẹ máa gbádùn bàbá dáadáa ẹ máa share ẹ máa like ẹ̀dẹ̀ máa share ẹ̀ ẹ máa gbádùn bàbá dáadáa ẹ lọ́jọ́ ti tòní ẹ wo ẹ ká gbọ́rọ̀ látẹnu bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jì ti ìlú. Ògbómọ̀ṣọ́ ẹ ra sà ẹ bá mi dárúkọ yín fún gbogbo màrájà tó ń wò yín fún ìgbà àkọ́kọ́ sà. Hmm, àkọ́kọ́ náà àkọ́kọ́ forúkọ Ọlọ́run kí gbogbo wa pé a kú dédé àkókò yìí o Ọlọ́run Olódùmarè yẹ wà pẹ̀lú wa. àṣẹ àṣẹ àṣẹ. a fi ọpẹ́ fọ́lọ́run a sì fi ògo fún Olódùmarè hmm. ọba tó tó fún alárò àkókò yìí pé ká tó pàdé hmm. torí mi ò lérò pa lè ráàyè sọ̀rọ̀ báyìí mọ́ lákòókò yìí tó dúpẹ́ fọ́lọ́run adúpẹ́ ah, adúpẹ́ adúpẹ́ ó sì nídìí pàtàkì ìdí ẹ̀ náà lẹ mẹ́nu bá wọn. bẹ́ẹ̀ni ó kọ́ tèmi ní alhaji dr suleiman lawal ẹgbẹ̀tì fún gbogbo olú Ògbómọ̀ṣọ́ àti ilé àtòkò. Hmm. kí ló fà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ. bẹ́ẹ̀ni. tí mo fi ní ní ó jẹ́ ká ẹ ti rí mi tipẹ́tipẹ́ àwọn kan wà tí wọ́n fẹ́ máa jẹ ògo ológo àti ògùn olóògùn. Hmm. yóò bá sì ní ilé tá a bá fi tọ́ mọ èrè lásán ní òwò. ní òwò tá a bá ti ṣe bá a ti ń ṣe tá a fi dára wa lẹ́kọ̀ọ́ àwọn kan ó sì bọ́ bẹ́ẹ̀ ó sì jí hmm. àwọn kan sì bọ́ bẹ́ẹ̀ ó sì bọ́nu yàrá wa wọ́n mọ̀ ṣe bíi pé àwa làwọn hmm. ẹlòmíì ó mú nọ́mbà rẹ̀ yóò fi síbẹ̀ gbogbo orú nǹkan hmm. wọ̀nyí ẹ̀ rí pé lójú mi ọjọ́ ìwà àfibisó lóore lóòótọ́ bíbélì sọ wípé ká lè wí nípa tèmi pé ṣe wọ́n tí mo lè ṣe nǹkan tí mò ń sọ lẹ́wọ̀n wọ̀nyí kì í ṣe pé báyà mi ò mọ iye ẹ̀ èmi náà níṣẹ́ méjì egbògi náà bàbá mi ṣe lèmi náà ṣe nìyẹn wá ṣe ẹ jẹ́ á kí ẹni tó rọ́jú tó tu irun mú rẹ̀ tó fún yàn hmm. egbòogi bàbá mi ní tẹ bá fún yàn lọ́mọ ẹ lè gbọmọ yín padà ṣùgbọ́n tẹ bá fún yàn lóògùn kò ṣeé gbà padà mọ́ hmm. òyìnbó pè ní intellectual property hmm. nǹkan nǹkan ìṣẹ̀ǹbáyé téèyàn jogún lára bàbá lọ́dọ̀ bàbá bàbá rẹ̀ from our ancestor ṣe rí egbòogi mo sọ ọ̀rọ̀ kan fún ẹni mi kan tẹ́ ẹ bá mọ̀ dáadáa ẹ̀yin Yorùbá àwọn bàbá wa ti ń gbé ọgbọ́n lọ sọ́run Yorùbá ẹ má jẹ́ kí Yorùbá ó parun tàǹké tàǹké tàǹké kí ni ń jẹ́ Yorùbá hmm. tá a bá ti yọ agbára egbògi oògùn kúrò lára Yorùbá kò sí ní ti jẹ́ Yorùbá mọ́ o hmm. ní tí Yorùbá fi ju gbogbo ẹ̀yà yòókù àti èdè nínú agbára nínú ọ̀rọ̀ oògùn ni o ní tó gùn tí ò lópin ìwọ náà ti mọ̀ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ àti hmm. Ọlọ́run ni ẹni wọn rí díẹ̀ òyìnbó wà wọn ọ̀rọ̀ lọ́hùn. Hmm. n tó gùn tí ò lópin lọ́gbọ́n yorùbá ọlọ́run ló fún wọn bọ́ọ̀ bá ní ṣòro tó níṣẹ́ yorùbá mọ́gbọ́n tí ó dà fún ọ tó fi níṣẹ́ gidi lọ́wọ́. Hmm. báwọn àwọn ayé bá ń dọ̀ láàmú láwọn àgbàlagbà àwọn àjẹ́ wọ́n ní nǹkan tí wọ́n ṣe fún ọ ọ̀rọ̀ rẹ̀ ó sì dayọ̀ ó sì bá àánú ọlọ́run pàdé tó jẹ́ adọ́wọ̀ àwọn àgbà. Hmm. ìwọ tó jẹ pé o ti lówó rí o ní mọ́ àyè ti débẹ̀ àbàbà wa tún lọ́gbọ́n tí wọ́n dá sí táyé ló tún fi dá a padà ìwọ tó tiẹ̀ tí ì ní rí ẹ wá wo gbogbo agbára wọ̀nyí bí wàhálà bá dé sí ìran Yorùbá àbí ìkangun kan ìkangun kejì a sì gbálẹ̀ bí ẹ bá ń kógun bọ̀ hmm. ìbọn ni wọ́n ta ni ọfà ni Yorùbá lóògùn rẹ̀ Yorùbá ní hmm. egbé wọ́n ní àfẹ́ẹ̀rí hmm. Yorùbá ní oríṣiríṣi agbára tí wọ́n lè fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olúgbòhùn bí àṣẹ bí àwíṣẹ Yorùbá ní oríṣiríṣi ọgbọ́n ṣé wàá rí ẹ mọ̀jà fi mi sórí orin gbogbo ohun tá à ń ṣe wọ̀nwọ̀n yìí. bẹ́ẹ̀ ni sà. à ń sọ ọ́ lẹ̀ kí ìran Yorùbá mọ̀ bá àparun èmi náà gbọ́n láti pamọ́ hmm. ọmọ mi kò jogún ẹ̀ èmi ń sọ yìí fún yín nítorí ẹ̀yin tẹ̀ ń bọ́ sórí Facebook wa tẹ̀ hmm. ń bọ́ sórí YouTube wa hmm. ẹ̀ ń ṣe tó wù yín bẹ́ẹ̀. ẹ lọ ń kírètì orúkọ mi táwo jẹ́ kìnìkan ẹgbẹ̀jì nàìjíríà limited ẹlòmí àlóhùn bàbá kan ẹ̀hún adé kìnìkan ajé oníkìnì kan ẹlòmí àlóhùn ṣe kìnìkan gbogbo nǹkan tí mò ń pa rẹ̀ mo wá fi àsìkò yìí fi ẹnu bàbá bàbá mi sọ̀rọ̀ mm-hmm. bàdàmọ́ sí ògùn níran ẹgbẹ̀jẹ̀ àgbà mm-hmm. mo ti mo ṣe ń wí yóò ṣe bẹ́ẹ̀ o mm-hmm. yóò ti àfọgbóhùn yóò ṣe bẹ́ẹ̀ ọjọ́ abakọ ọ̀rọ̀ adẹ́tẹ̀ òjọ́ náà ní sojú bẹ́ẹ̀ni bá sọ lónìí yóò àṣẹ àṣẹ mo ti sọ yóò bẹ́ẹ̀ o àṣẹ àṣẹ ọjọ́ tí ẹran tó bá sọ ẹran hmm. òjò náà lóró ọká mu òyìn tí mo sọ ó doró ọdà sẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ lónìí náà àṣẹ gbogbo ẹni yóò tó bá bọ́ sórí Facebook mi àbọ̀bá mm, mm, lòun lè mi mm, tí ì ṣe mi tí ó gbàṣẹ lọ́wọ́ mi bí mo ti sọ̀hún gbogbo tó dánú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ń sọ di etí ọ̀dà kan. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. agbára agbára tí ọlọ́run lò tó fi ṣí ewé bọ́jọ́ wí mm-hmm. tí fi ń bá ọjọ́ yí mm-hmm. tí fi ń bá ọjọ́ darí mm-hmm. tó pé tí ọjọ́ bá yọ láàárọ̀ yóò padà sáyé sójú di bàbá rẹ̀ ewé náà ó sì máa bá ọjọ́ darí èyí tó dánú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ó yí padà sáyé. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹni tó bá ṣe dáadáa sí wa tó ronú dáadáa sí wa bí mo ti ń sọ yìí èyí tí ọ̀dà lọ́rọ̀ rẹ̀ ọlọ́run bá ń sọ di dáadáa. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àyè àmọ̀ tó wájú bí fúnra mi mo sọ̀rọ̀ mi dà báyìí n ò ṣépè wọn hmm. ṣàlàyé ni fún gbogbo ẹ̀yin aṣògo ẹni dògo tí hmm. ẹ ẹ rí ẹ mọ̀jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá. àmọ́ kò hmm. ṣe bí ìyá ò lè jọ̀yà o. jọ̀yà o bẹ́ẹ̀ ni. kò ṣe bí bàbá ò lè. kò lè dàbí bàbá o. Hmm. ẹ ń bá lóun ó ṣe bí bàbá mi rọlọ́pàá èmi ọlọ́mọ èmi ọmọ bàbá náà ló ṣe bí ló ṣe bàbá rẹ̀ hmm. èmi sọ hmm. máa lè ó ṣe bí ẹ bá lóun ló ṣe bàbá rẹ̀ kéèyàn bá mi wí sọ fún ó ṣe bí bàbá mi. kéèyàn bá ẹ wí pé ṣe bí bàbá. Eh, ọ̀rọ̀ ní mú ní sọ̀rọ̀ kí ṣègbéraga bẹ́ẹ̀ ni sọ máa lè kódà ń gba àbá mi bẹ láyé mo wò fín dáadáa mo wò bó ti rí kí n tó wọra mi. pé ẹ sọ máa lè ẹ wò dáadáa ẹ wò láti bí ara yín. èmi náà fi jú bàbá mi bàbá mi bàrẹ o. Hmm. mo fẹ́ sọdẹ bàbá mi ibà rẹ mo fẹ́ ṣe gbòógì bàbá mi ibà rẹ ibà sì ń ṣe. ibà hmm. ń jẹ́. ibà ń jẹ́ hmm. tó náà nǹkan ni wípé mo kàn sọ yẹn ni ẹ̀yin ọmọ òdua ẹ mẹjẹ á fi ibi so lóore nítorí ń tá jẹ jẹ a má bàa tá jẹ jẹ nítorí ẹni bá torí tí ọjẹ tó bá ṣe aburú sí mi yóò bá tí ọjẹ lọ́jọ́ ọ̀la jẹ o. àṣẹ àṣẹ àṣẹ. nítorí àbàbà máa ń pòwe kan wọ́n ní ẹ̀gbẹ̀gí sóògùn arẹmọ fún ọ̀hún Hmm. ọmọ pé bínú bá bí ó lè pọmọ ni. bẹ́ẹ̀ni. Ọlọ́run ọ̀ràn wa ní pàyànpàyàn ṣe ni. Hmm. kìí ṣe pé àmọ́ àmọ́ hmm. wa yìí ṣe gbẹ̀wù dání. wọ́n yìí ṣe gbẹ̀wù yìí ṣe gbẹ̀wù dání. ẹni bá torí kéèyàn ó lè bá a mọ ẹ̀rọ la fi kọ́ èlé. kéèyàn lè bá a mọ ẹ̀rọ la fi kọ́ èlé. Ah, bẹ́ẹ̀ bá kọ́ àṣẹ tó jẹ́ ẹ̀ ní mẹ́rọ rẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ gèdè tó jẹ́ ẹ̀ ní mẹ́rọ rẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ àṣàpà tí wọ́n fi pààyàn ẹ̀ ní òṣàtìgùn eléyìí wọn ti àlejò ti bọ́ sára rẹ̀ ni. Hmm. bẹ́ẹ̀ bá kó oògùn tẹ́ yàyà ń wèrè ọlọ́ngbọ́ ẹ̀ lé wèrè náà bá fi oògùn yà hmm. ní wèrè ẹ̀ ní mẹ́ẹ̀rọ rẹ̀. ẹ̀yin ní mẹ́ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá lè rán gbóná síyàn ẹ̀ tí mo gùn gbóná. Hmm. káfí gbóná ibà kan lásán lè bá kọ̀ ògùn rẹ̀ ìwọ náà mọ̀ pé òyìnbó fi yọ̀sẹ̀ tù. Ah. bẹ́ẹ̀ bá yẹn yọ̀ọ́dún bí ìbọn. <laughs> yóò ṣe kọ́là. ìjọba sì lọ ọ̀nà ni. ọkọ ni pé ẹ̀yin èèyàn wa ẹ mọ̀jà àtòrí àwíjàre kí tọ́ lẹ́nu. Hmm. ẹ mọ̀ pé bí ṣe máa ń ṣe èmi ìran Yorùbá máa pàparun. bẹ́ẹ̀ni oòdùn àmúba rẹ̀ yìn. bẹ́ẹ̀ni láwùjọ ni láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Hmm. ẹ bá gbọ́n bí owó ò ní lówó lọ́wọ́ o. ẹ tó bá gbọ́n bí owó kò ní lówó lọ́wọ́. kò ní lówó. táǹkọ̀ ọlọ́gbọ́n bàbá mi ni mo sọ báwọn tí ò hmm lọ́gbọ́n tí ò fagọ̀ sí. o ò lè rọ́gbọ́n lò ó. Hmm. agọ̀lẹ̀ ni lò yìí. agọ̀lẹ̀ yìí lò yìí. Eh, ẹ bá lóhun ah. ẹ bá lóhun gbọ́njú mi lọ èmi ò ní lọ ọgbọ́n màá sì lo agọ̀. agọ̀. ẹ̀mí ẹni tí ọba gọ̀ ò ní kọ́yàn lóògùn kò ní kọ́ ẹgbẹ́ rẹ̀ láṣìírí ńlá. Hmm. ságọ̀ wa ṣé agọ̀ ni àbí ọgbọ́n. Ah, rárá mo gò ní ìbá agọ̀ nǹkan ẹ̀ tó kú bàbá mi ní fi ilẹ̀ hmm. ah, ṣe àlẹ́ pé òótọ́ ni sọ ìlú àmọ́ aṣọ ṣe é Hmm. ṣùgbọ́n àwọn èèyàn ń lò bẹ́ẹ̀ ṣe sọ ó dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń dúpẹ́. tó bá dúpẹ́ ni ọmọ pẹ́ ni yìí ọgọ̀ ọ̀fẹ́ kí ìran Yorùbá parun ni. Hmm. torí ẹlòmíín wà ní ẹlòmíín wà mo wa o ẹlòmíín wà ń bàdàn ó ní àbàbà Ògbómọ̀ṣọ́ ti jìnnà ju ẹlòmíín dẹ̀ wá lu òyìnbó tó dẹ̀ wá. ẹni àwọn àjẹtulẹ̀ ẹni àwọn ayé bá ń ṣe ìní ọ̀sọ̀ Hmm. ẹ̀yin ayé ọba ṣe yọọ mọ páyé ń bẹ yọọ mójútó ra rẹ̀ hmm. kò sí bí èèyàn wọlọ rẹ̀ sí tí ò rí tí ò sí sọlọ èèyàn ló gbọ́n jù ní gbogbo tó lọ da èèyàn ló gbọ́n èèyàn ah, ló gbọ́n táyé bá ń kórè ibì kan tẹsẹ̀ wọn ń da tí ò dá ń bẹ kódà bọ́sọ̀nù oko tẹ́ ẹ bá rí pé ẹsẹ̀ yìí ń dán ibi ń dán báyàn bẹ́ẹ̀ ẹ hmm. padà pàdé èèyàn lójú ọ̀nà ojú ọ̀nà tẹ́ ẹ bá ti rí kọ́ dán èèyàn ọ̀tọ́ bẹ èèyàn lọ gbẹ́jù aburú kan bẹ lọ́nà òun aburú kan bẹ lọ́nà ọ̀nà. ọ̀ kéèyàn padà mé. Hmm. ẹ bá ti dẹ́sẹ̀ gìrìgìrì nìkan kódà bó ṣe ilé ìjọsìn kan tẹ́sẹ̀ bá ń dún bẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Hmm. wọ́n ti rí nǹkan wọ́n ti rí nǹkan pọ́n lábẹ́. ọlọ́run yìí sọ̀kalẹ̀ ìwọ̀n ara wọn lọ́wọ́ ó ṣe kọ́ta bí kọ́ńtàtì fúnra wọn. olùsí hmm. dolówó. Ah, èèyàn mi èèyàn gbọ́n. èèyàn gbọ́n èèyàn gbọ́n èèyàn gbọ́n. tẹ́sẹ̀ bá ń ṣe gìrìgìrì nìkan ìrànlọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìrànlọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kódà kódà bó ṣe kí wọn máa bí kọ́ńtàtì fúnra wọn bí olówó bá mẹ́mẹ́ ọmọ àjọ rẹ̀ ni gbèsè fún. yóò gbé fún o kò ní filẹ̀ o bíríkìlà ni ó pọ̀ jù pé ẹ̀dá kò mo fẹ́ kọ́ ẹ̀ ọmọlé kọ́. ẹlẹ́tísàn bí ṣọ́ọ̀ṣì wa náà lágbésẹ́ fún. lágbésẹ́ fún. ìdá mẹ́wàá ṣọ́ọ̀ṣì náà ni tó lọ. ló padà sí. wọ́n gbọ́n lò tán ọlọ́gbọ́n gbọ́n. àwọn fagọ̀ kunu. àwọn fagọ̀ kunu. ìyàgò ní ọ̀wà àjọgbọ́n ẹnìkan hmm. ló implement ẹ̀ wọ́n eh, pé ebola ń sọ ara rẹ̀. baba baba títí yìí ju ẹ tó tó lọ léèwé lọ. ọgbọ́n Yorùbá ni. ọgbọ́n Yorùbá ni ah, ẹ ti sọ fún mi rí ọgbọ́n Yorùbá ni tẹ́ẹ̀tì ẹ̀ tí bẹ́ẹ̀ mi náà ṣe ọgbọ́n Yorùbá ni ọgbọ́n Yorùbá ni. Hmm, ẹ máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ṣùgbọ́n wá sọ lẹ́nu jáde eh, ó ju ẹ tó lọ ọgbọ́n Yorùbá ni yorùbá ọmọ fi ọwọ́ òmùgọ̀ wora wọn ojú òmùgọ̀ wora wọn hmm. nítorí àwọn bàbá wa gbọ́n eh, àwọn bàbá wa mọ́ àwọn bàbá wa mọ́ lórílẹ̀‐èdè kan tí wọn ò gbédè bẹ̀rẹ̀ wọ́n sì gbọ́njọ́ náà wọ́n sì máa sọ. wọn á dé ah, àbá so ṣe ṣe bẹ́ẹ̀ ni. ó ṣe ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀ ń nǹkan mọ̀ ẹ ẹ torí àwọn yẹn ti kó papọ̀ ah. wọ́n ti kó ìsọ̀yè àti òmọ̀ wọ́n ti ká tó bọ́ sí ìkàtà rẹ̀ sọ kí ni ìyàtọ̀ nu òmọ̀ àti ìsọ̀yè. Ah, òmọ̀ ní tẹ́ bá pè ló mọ̀ ẹ má bínú pa fọ̀rọ̀ lè sọ̀rọ̀ o mọ ọlọ́run hmm. ńlá àwọn bàbá wa ní olúwa mi ọ sọ pé olúwa wí. Hmm. pé olúwa wí. ó mọ ní ìwọ ò ṣe gbọ́ kò ṣe wí fún wọn. nígbà tó lè ti kò ṣe wí ò ṣe gbọ́. Hmm. olúwa wí kódà wọn tún gbéra wọn ṣépè eh, ìgbẹ́nifẹ́ tó wí nígbà tí olúwa kò wí. ìtọ́jú olúwa ó wí hun. láàrin mi àti yín. <laughs> olúwa ń fà wá náà ní hmm. wí ni bí ọba wí kò ní jọra wọn. kò ní jọra wọn. ìwọ náà dẹ wò. Hmm. bẹ́ẹ̀ bá déwájú mi èsì pé ti gbéraga olúwa bá wí màá sọ ọkọ̀ ìyá rẹ̀ fún bólúwa bá wí màá sọ sọ̀rọ̀ rẹ̀ fún baba bólúwa bá wí jẹ́ òsì ṣe á sì sọ. ẹ dẹ sọ baba òótọ́ ebi gan fi ọlọ́ ebi gan fi búra sí torí n tẹ́ ẹ sọ ọ̀hún ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àdídárúkọ ẹni o ó wá láti ìlú òyìnbó ó ló ń pe nọ́mbà yín ó wá nàìjíríà kò rí yín torí kò mọ̀nà ó padà ó tún wá pè mí ó wá padà wá bó ṣe wá wá ni bùrákẹ́ǹdé sí bàbá ẹ̀dẹ́ rí bẹ́ẹ̀ mu ni àníṣà àdánwò ẹ wá mú wọlé <laughs> ẹ wá nígbà tó olúwa wí ẹ wá wí fún ó wá dẹ́ta ó wá dì mọ́ mi wá sunkún. a ní òmùgọ̀ àwọn òmùgọ̀ èèyàn wà tí wọ́n ń tàn jẹ tí ò tí ì gbọ́n hmm. ọgbọ́n nìkan wọ́n ní wọn ọ̀gọ̀kún hmm. kí wọ́n sọ fún yẹn pé agbára òkùnkùn hmm. mo jókòó mo wá ronú jọ kẹpẹ kí ni ń jágbára òkùnkùn kí ló ń jágbára òkùnkùn wájú ọba mi ọba àmọ́lẹ̀ Hmm. ọba tó dá ìmọ́lẹ̀ tó dókùnkùn hmm. wọ́n tún lágbára èṣù ta ni hmm. jésù wájú ọlọ́run ta ló jésù wájú ọlọ́run ọlọ́run mi ah. tí ẹ bá mọ̀ ọba mímọ́ ọba àwọn funfun tí ń gbòdì ọ̀run eh. kí wọ́n bá bàbá bàbá àbí sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tó wà nínú ibi kan tó wà. àwa ni jésù tí ọlọ́run ọba pààyàn ikú ò lè pààyàn tọ́lọ́hùn bá pààyàn kú ò lè pààyàn. ẹ wo ìtàn Jóòbù ni. Hmm. táwa ń pè ní ànábì àyùbá ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nígbà tí Jésù lọ bá Ọlọ́run pé kẹ wo fún lọ́rọ̀ ní gangan tó wọn dàn hmm. Ọlọ́run ló wọn fẹ̀mí ẹ lé lọ́wọ́ kí ló Jésù kò hmm. rí pa. ìwé kan ò lè jábọ́ kọlọ mọmọ sí. kọlọ mọmọ sí. kókó Jésù ṣe pátá Ọlọ́run ló rán. Ọlọ́run ló rán. ẹ ǹjọ́ tọ́lọ́wọ́ bá fẹ́ mọ́ ní ọ̀pá mistake rí. àwọn dèdè kan wà sọ pé ìgbà tọ́lọ́run dé sùn tán kọ́lọ́ Ọlọ́run kábàámọ̀ láíláí lẹ́nu wọn lọ́hùn Hmm, lẹ́nu ọlọ́run ni. my lord can never regret. Hmm, bó o ṣe dá nǹkan kan bó o dẹ̀ ṣe ṣe nǹkan kan. ọmọ mi kó tó mọ mí hmm. ọmọ tí màá ṣe ètí mo ló ń gbé èdè ṣe tí mo jẹ́jẹ́. bẹ́ẹ̀ni. ọlọ́run ti mọ̀gbà tí ń ṣe kéré ò ti mọ̀. pé à mi ò rẹ̀ ní jẹun lọ́la o oh, ó dẹ̀ ti mọ̀ pé ẹ jẹun. pàtàkì fún àwa ọmọ yorùbá ni pé ẹ lọ ọmọ ọlọ́run yín dájúdájú. ká lọ ọmọ ọlọ́run wa dájúdájú. tọ́ba ti mọ tọ́ba ti réwé àtegbò tọ́lọ́run rẹ̀ mọ̀ àti ọlọ́run ló tún fagbára bẹ̀. Hmm. gbogbo tá a kó kalẹ̀ wọ̀nyí hmm. ìnàkírè orí kìnìún rè hmm. orí kẹkẹ ṣé bọ́lá ń lọ dà sáyé rí tó ti kú tí ẹnìkan lọ pa ó sì kú fúnra rẹ̀ ó dẹ̀kú. ó sì fún bàbá wa nínú bá a ṣe lò tí ó fi jẹ́ nǹkan. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. báwo ló ṣe wá sọ fún mi pé ọlọ́run yẹn ọlọ́run mi yẹn tí ò pé méjì tí ò sì lè pé láíláí. láíláí. tí ò ìyẹn ni direct light ti ń bọ̀ ẹ bá pé iná iná tó wà rọ̀ tó wà máa pín díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa hmm. divert ẹ̀ wọ́n wà step ẹ̀ down hmm. ṣé wàá ti step náà yẹ down ṣe get down bẹ́ẹ̀ ni bàbá hmm. lára transformer yóò tún wá bọ́ sára transformer kékeré títí ni ó wà á fi wọnú yàrá tiẹ̀ lọ́tọ̀ náà tán wo ọlọ́run kan náà ni ọlọ́run o ọlọ́run o. Eh ẹlòmíì gan iná jẹnẹrétọ̀ hmm. ní lò nù náà lọ́hùn. ní wòlíì iná jẹnẹrétọ̀ ló. ó jẹnẹrétọ̀ tó dáa ó jẹnẹrétọ̀ hmm. tó lágbára jẹun lọ kéfì oríṣiríṣi lọ wà hmm. ẹlòmíì náà sólà ẹlòmíì náà sólà ẹni agbára ẹ̀mí tó ní tí n fi ń sọra rẹ̀ di nǹkan tí ó wà á máa fi rẹ̀ ìwọ́ lọ ẹlòmíì wa tó gọ̀ tọ́ba ti rí ìyàlẹ́nu lọ́dọ̀ èèyàn ẹgbẹ́ rẹ̀ dẹ̀dẹ̀ ni ó wà á rò bó lọ́hùn yóò wá rò pé ó ń lọ lọ. kódà lómi ìgbọ́ tóun náà bá ti ń wí nǹkan táwọn yẹn bá ń yìn yóò pèrè nìkan lé. mo tún rẹ́kọ̀ọ́ kankan lọ́dọ̀ yín torí mo sáà rí táwa sọ pé ẹ eh, bàbá mi lólógùn ẹ ní láéláé pọ́lọ́ lólógùn. Hmm. tí ọlọ́run fi lóògùn ohun tó tiẹ̀ wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá wù kí níyàn wá jìnnà síra wọn. Hmm. ẹ tó dá gbogbo nǹkan hmm. kí wọ́n ẹ̀ dá ọwọ́ rẹ̀ lásán iṣẹ́ ọwọ́ rẹ̀ lásán. lásán lásán tó jẹ́ nǹkan kan. tó lè pèsè ọdọ nígbàkigbà tó bá wù hmm. tó dá ọ nígbà tó wù hmm. tó ń fún ọ ní nǹkan tó wù ú jẹ hmm. tó ń fún ọ ní nǹkan tó wù ú ṣe. ẹ wò ẹ wá já wo níbi tẹ́ ẹ ti mọ̀ tẹ́ ẹ ti mọ̀ yìí pé ọlọ́run gbọ́jú ó sì fún àwọn kan lọ́gbọ́n. èèyàn ò lè là bọ́ lọ́wọ́n ọba láyàn. èèyàn ò lè là tọ́lọ́wọ́n ọba láyàn. mọ́mọ́ tanra ẹ̀ ìlú sọ̀kalẹ̀ èèyàn ni ọ̀ràn ẹ̀kọ́ wa là o. kéèyàn mọ́ tanra èèyàn. Hmm. wọn yé sọyún délẹ̀ fún yàn bọ́ lọ ṣọ́ọ̀ṣì òní ẹ̀bẹ́ tí mo sọ fún pàdé hmm. máa gbàdúrà máa èèyàn mi wá gọ̀ wọn wọ́n gbẹ́ wọn ọ̀lọ́ àgọ̀ sí wọ́n wàá rògbọ́n hmm. náà ni ó sọ̀kalẹ̀ jẹ́ wàhálà yẹn èèyàn máa pààyàn o. bàbá èèyàn máa pààyàn àwọn àgbà máa pààyàn hmm. ayákìlá lè pààyàn hmm. eh, àwọn tí ń gbọ́ súnmọ̀ mi lè pààyàn oyè hmm. máa ń pààyàn wọ́n lè fògùn pààyàn láti lé ṣùgbọ́n tó bá sáré ara rẹ̀ ọlọ́run ni ọ̀ràn sí i eh, ọlọ́run náà ló tó wá dá àwọn kankan tí wọ́n náà tó lè ránṣẹ́ òun náà. náà tí o tiẹ̀ fi ní rántí ẹ tí bò tiẹ̀ fi ní tìdíjò tí o tiẹ̀ fi ní dọ́dún ẹ. àṣé bí ọlọ́run náà ni ó òun náà ló dá ló dá eh, ewé tá ṣe agbòjọ́ ìtìjẹ́ ní ìwé àfọlá. Hmm, àfọlá. ní bàbá fi kankan kún ní ìsìnkú yẹn bá lò hmm. àtìbọn àtàdá tílẹ̀jọ́ wọn èṣù kò ní rán yàn. kò ní rán yàn. láíláí àwọn ọdẹ asábàdé máa lò bẹ́ẹ̀ yẹn bá pọ̀ tá a fẹ́ kí wọ́n a fẹ́ hùwà àwọn èèyàn wa. Hmm. tí wọ́n bá fẹ́ lò wọ́n tí wọ́n bá kó ìgbà àdá nǹkan kan fún wọn. wọn ò ní rí gbà mọ́ yọ wọn wá di nǹkan sí ìgboro. àwọn ọdẹ wa gbọ́n àwọn bàbá wa. wọ́n gbọ́n. bí ogun bá dé tàbá fẹ́ sọ̀dẹ̀ tàbá rí pé àwọn ilé sọmọ ọdẹ Hmm. gbogbo oògùn tá a fún oògùn agbòòjọ ni. oògùn agbòòjọ. Hmm. ìṣújú agbòòjọ bẹ. ìṣújú agbòòjọ. bẹ́ẹ̀ni tẹ bá dì hmm. bàbá mi ṣe lójú mi rí o ọmọdé là wa. bẹ́ẹ̀ni. àwa ẹwà iṣẹ olóògùn bàbá wa lolóògùn. tá a bá ti mú rin kó tá a bá pe gbólóhùn rẹ sí tẹ bá dì mí tí a sọ mo fọlọ́ mura sí kò sẹ́ni tí ó rí yàn. kò sẹ́ni tí ó rí yàn ọjọ́ kan náà ni ó ṣiṣẹ́ tó bá wò pé ah, wọ́n ti fóun. ẹ bá wá ṣe nílà rẹ̀ fún yàn. kẹ́ ẹ fi jagun tán tí wàhálà bá lọ ńlẹ̀ ṣé yóò fi ògùn lẹ̀ èèyàn ẹ wàhálà dé. dàkún èmi ìjà lẹ́nu bàbá wa ń rùn hmm. aláwọ̀ funfun kan ò lè wá sọ fún mi bàbá bàbá tèmi o ọgbọ́n yóò dìjà tó lè mi ọ̀sán pé bàbá rẹ̀ gọ̀ gọ̀ tọ́lọ́gbọ́n bàbá tiẹ̀ lè ṣe fóònù ló fi ṣe fóònù fún wa tá ń lò yìí tá ń lò yìí lẹ́nu hmm. gbọ́ wa yìí hmm. ọgbọ́n bàbá tèmi tí àwa náà lè pọ̀fọ̀ sí dáàgùn tí yóò sì nílá rí dáàgùn tí yóò lẹ́jọ́ lu èbó tá a sọ fẹ́jọ́ pé kó dàrú. kó dẹ̀ dàrú kèsè lérí. Ah, mo mọ̀ ni baba. èmi mọ̀ ni baba. kọlọ mọ tún mú wa lẹ́ẹ̀kan sí. náà hmm. ni yorùbá ó ṣe sínú òkà jábá náà sí yan pakọ ojú rẹ ó fọ́ ní ìsìn. tán bá nà sí eh. yan pakọ ojú rẹ ó fọ́ ní ìsìn. ààrẹ ọkà kan jò ní nígbà tí ẹnìkan sọ fún mi pé àlà ah, sọ fún mi ẹnìkan sọ fún mi pé ọyá kò sí òkà àlùwò mọ́. pé kò sí òkà àlùwò mọ́. nílẹ̀ yorùbá mo ní à mọ́ bá a dáràn ni. Hmm. kó mi yàn mọ́ bá a dáràn ìlà fi ń sọ ẹ̀rọ rẹ̀ hmm. tẹ́ bá mùsùn gùdùgùdù tẹ́ do hmm. tẹ́ wá pò mọ́sẹ̀ bẹ́ẹ̀ bá fi ń wẹ̀ ẹ̀rọ rẹ̀ ẹni ọmọ ẹ̀rọ onímèlè mo wá rin òkà hùn à hmm. ń sọ bọ̀ tí wọ́n làwọn fi gbé wúrẹ́ mu ni à wọ́n bá fẹ́ mọ iye ẹ̀ mọ́ fi gbé wúrẹ́ fi gbá yẹn gbá yẹn eégún ọ̀pọ̀lọ́ rẹ̀ ta kó iná lẹ̀rọ̀ tí a bá fún yẹn lẹ́rọ̀ rẹ̀ ọ̀sẹ̀ kan yóò máa rin tàfitàfi káàkiri tó ni <laughs> tó tó bẹ́ẹ̀ ah ebi bọ̀ tí pásítọ̀ kan bá wà sófin mi mò ń gún nǹkan lọ́wọ́ níta. bẹ́ẹ̀ ti sọ ẹ ti sọ fún ari bẹ́ẹ̀ ni. ẹ bá sọ pé eh, kémi ọ gba jésù mo gba jésù mi hmm. n bá gba jésù báyìí kọ́ bà mí hmm. ọmọ aládé àlàáfíà gba jésù ó tiẹ̀ wà nù kúrò. ọmọ mọ̀ríà. ee eh, wọn ti gba jésù gbọ́ oye ṣe mùsùlùmí àwọn ẹni gba jésù ànábì Ìsá èmi gbà lólúwa àtolùgbàlà ọlọ́run rán sáyé hmm. ìwọ kọ́ lọ́sọ̀ọ́ mi kékeré gba jésù ọba ní rárá tí n bá gba jésù gbogbo oògùn tèmi ń ṣe tèmi ò filẹ̀ àti pé kò sọ oògùn kò sẹ́ bọ́ mọ́lẹ̀ ẹ̀yin ò ní ọmọ sọ. mọ sọ fún mi mọ. èyí sọ pé kò sọ lọ́nu bíbélì tiẹ̀. Hmm. làkúndínù kún wàlíyà dínì ẹ̀sìn tiẹ̀ hmm. jọ́ máa jẹ́ tiẹ̀ tí bàbá tèmi tó fi lé mi lọ́wọ́ jẹ́ máa ṣe tèmi lọ jẹ́jẹ́ ó ní rárá mo orí kiri tí ẹ̀ ẹ̀rọ òka tí mo rẹ ni òka <laughs> òka gbóná sí yàtọ̀ sẹ́rí àwọn èèyàn mọ̀ sẹ́rí òka tí àwọn bàbá máa ń hmm. òka yẹ kó oríṣi bíi mẹ́fà sí méje òka gbóná ń bẹ. òka gbóná. òka gbóná ń bẹ ọ̀kágbó náà tẹ́ bá fi lùyàn yóò kú ni. yóò kú ni ọ̀rẹ́ rẹ̀ náà bẹ́ẹ̀ tá a máa rẹ bí ẹ̀ bá fẹ́ dán wò kọ́ wá kí n rẹ ọ̀rẹ́ rẹ̀ àbí ká fi gbá ẹran bẹ́ẹ̀ náà ọba ní kú isi ni ọtọ̀ yẹn tí ó nà tẹ̀ tán tán. tí ó nà tán tó a pé ẹ̀ràn fi gbá náà ó ti parí nu. bàbá hmm. rí ọmọ gbajúmọ̀ tó ṣe àṣìṣe lóru hmm. tá a fẹ́ kókó bàbá rẹ̀ ọba jẹ́ wọn má ṣe bẹ́ẹ̀ mọ́ àwa nà lọ́rẹ́ kàn má lọ lé hmm. adélé ni wọ́n tún fà rẹ̀ ọjọ́ kejì ọmọ gbajúmọ̀ ọmọ bá àlù tá a bá lóde tó ti ń jalè hmm. táwa mọ sọ pé ọmọ bá ń jalè táwa àna lọrẹ àwọn bàbá hmm. lọrẹ wọn ti ṣe lójú wa rí hmm. ah, ìwọ ọmọ èèyàn ńlá yìí mọ ṣe bẹ́ẹ̀ mọ mọ ṣe bẹ́ẹ̀ mọ làwọn fi pé. <laughs> kèsì sóògùn kà toró ní wúlò tiẹ̀ èèbó bá mà èèbó fi pamọ́ torí ogun ni. torí ogun ni èèbó jẹ́ wà lamẹ́ríkà tí ó sì wà lù tí wọ́n ti sẹ́yìn bàálù bàálù sí kíni tí wọ́n ju bọ́ọ̀bù alátakò. iye tí ewu bàbá wọ rẹ inú orin kọ wọn rin rẹ sí. Hmm. bá yẹn sára gànà bá rán sí yàn nílùú èbó lamẹ́ríkà báyìí. Hmm. yóò dọ̀dọ̀ rẹ̀ yóò ba lọ́rùn yóò sì lu yóò sì jáde yóò sì padà wá jíṣẹ́. yóò ba lọ́rùn yóò dẹ̀ lu. wọ́n wá sọ fẹ́ ni pásítọ̀ ń pé hmm. pásítọ̀ níhìn tó bá yẹ pé lóòótọ́ lọ́ba gba jésù rẹ̀ lóòótọ́ ó kárì ẹ̀rọ rí má fọ mẹ́rọ̀ ọlọ́run ló ní káwọn yòókù ọtẹ́ẹ̀lì ẹgbẹ́ nǹkan lọ ni ẹ̀bẹ̀ pọ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ hmm. dá olúwa ọlọ́run wò ló já fún lẹ́rọ̀ fúlẹ́rọ̀ rẹ̀ àwọn hmm. jẹ́kọ̀ọ́ fáwọn yòókù hmm. wọ́n á sọ fún mi pé kò sẹ́bọ̀ kò sóògùn ìwọ aládáyé tó ọdọ́run ni àbọ́lọ́run tó ṣe gbogbo ẹ̀ tó dá ìrèké tó ní ọmọ dùn. tó dẹ̀ ń dùn tó dẹ̀ ewúro tó ní kó máa kúrò tó dẹ̀ ń kóró. inú ẹ sọ kan náà ewé rẹ̀ kóró ìdí rẹ̀ dẹ̀ dùn. Eh, adòlégbò là ń pè. adòlégbò. bàbá wa ń pè ní eh, àwọn ń pè ní òrúwọ. òrúwọ. Eh, torí òru hmm. mẹ́ta ló wà. Hmm. òrúpa igi òrúpa. igi òrúpa. igi òrúwọ. igi òrúwọ. igi òrúwọn. igi òrúwọn. náà pè ní sanga. ìwọ hmm. bá mú kó ṣègbògi kọ ìwé. méjì wọn máa lọ ra àwọn tàtàkùtà fún wọn yín fi irú hàn yín ní ìsìn dábàá sọ̀rọ̀. ṣé wàá rí òrúwọ ohun tá a bá fẹ́ dẹ̀wò náà pè ní adòlégbò. ewé rẹ̀ korò òun ni wọ́n fi ṣe quinine ògùnbà. Hmm irú òwúwọ ni hmm. kódà wà lára tàbẹ́tà tí wọ́n ń lò hmm. àmọ́ tẹ́ ẹ bá wá ẹ bá wá wa egbò rẹ̀ egbò rẹ̀ koro. egbò rẹ̀ kì í koro ah, ẹ wo ẹ má bá mi share program mi bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ like yẹn mo gbádùn yín. ẹ wá rí egbò rẹ̀ kì í koro hmm. ẹ wá rí tẹ́ bá wá ah, lọ dansaki rẹ̀ ibi tí mo ti sọ fún yín nu pé ẹ tó bá ti sọ pé kò sí oògùn ó ní mhm. ọ̀sán lọ́hùn ẹ̀yin ẹ dán wò tẹ́ bá rẹ́ni tó wà lóko ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wò tẹ́ bá lọ tẹ́ bá jí lọ ìdí ìdajì òru wọ bẹ́ẹ̀ ni wà àbẹ hmm. environment wa yìí àfihàn yìí ó wà tẹ bá jí lọ bẹ ń dàjí. ní dàjí egbògi wẹ́rẹ́wẹ́rẹ́ lẹba ń jẹ. wẹ́wẹ́wẹ́. bẹ́ẹ̀ ni wọn ìbá hmm. gbẹ tẹ fi gbẹ kanlẹ kanga egbògi wẹ́rẹ́wẹ́rẹ́ lẹba tẹ bá lọ bẹ ní aago ní òwúrọ̀ bá ti mú egbògi tẹ bá ń di o báyìí. yóò tóbi. níjọ́ ah. kan náà. aa. ti sẹ́nu ẹnìkan wá ní ọ̀sán lọ́hùn. <laughs> láì ṣe èèyàn lára egbògi inú o. èmi kí mo ṣe gbogbo igi tó wà ládùúgbò rẹ ìwọ tẹ wò tó bá jẹ òru wọ báyìí. tó bá jẹ òru wọ ìwọ tí ẹ lọ wò ìwọ lọ wo rọta tí ẹ ń pa. o ní rí wẹrẹ wà mbẹ nídìí egbògi o. Hmm. tábà ti lọ bẹ ń dàjí kó ilé òtó mọ wẹrẹwẹrẹ lọmọ wú jáde o. wẹrẹwẹrẹ o ní rí níláńdì ẹ. sí ọba tó ṣèyẹ lọ́wọ́ àtọ́ mi pé kò kọ̀mọ́ sí ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀wá wo àlẹ́ hmm. lómi ò tún bá tara rẹ̀ wọ́n lóògùn ọ̀jẹ́ wọn lóògùn bẹ́ẹ̀ ni àwọn yẹn máa sọ wọn lóògùn jẹ wọn ló. ogun rẹ ni ìṣe. ogun rẹ ni ò tí ì ṣe kò sẹ́ni tí nǹkan kò sẹ́ni tí ò lè lo nǹkan dúdú. tí wàá rọrùn kí wọn sọ pé amọ̀là ò ṣiṣẹ́ lára àwọn. kò pọ́síbù sẹ̀mú ò ṣiṣẹ́ lára àwọn. kò pọ́síbù ẹ̀kọ́ ogun náà ò ṣiṣẹ́ lára àwọn. kò pọ́síbù ah, ah, ah. wọ́n ṣe ewé ewúro nígbà tí oníbà. Hmm. wọ́n yí mẹ́gùsí ọ̀dẹ̀ fi jẹ kọ́ fi jẹ àmàlà wọ́n fi jẹ sẹ̀mó wọ́n sì yí sàpá wọ́n yí lẹ́gùsí. bẹ́ẹ̀ ni ogun kìíní wọn olú tàbá ogun ni oúnjẹ. ogun ló ń jẹ olú. ìyẹn hmm. ló ń jẹ ìyẹn ni oúnjẹ ọkà lóògùn. gun hmm, àìrí rárá. là ń jẹ kọ. Hmm. ṣé wàá rí gbogbo táwọn wa ń sọ wọn wọ̀nyí àfi bẹ̀rẹ̀ wa sákèésì ni. bẹ́ẹ̀ ni bàbá. kódà ẹlòmíràn máa wá jẹ́gùn kí ẹ mọ̀ tún máa wọn ọmọ tí jájẹ́gùn wọn ọmọ tí ń ṣiṣẹ́ fún. fún ajẹ́gùn tó ń ṣiṣẹ́ fún. nǹkan méjì ni. lajẹ́gùn ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ Hmm. àwọn èèyàn wa ẹ má bínú ẹ̀yin bàbá mi tẹ́ ń jẹ́ ẹ̀ ń wọ̀ já èyí hmm. sọ pé rólẹ̀ ń pa o mò ń kéyín lẹ́yìn ni o hmm. mò ń kéyín lẹ́yìn ni o tẹ́ mọ̀ pé mi ò bàbá mi lo lóògùn àmọ́ bí bàbá tèmi ṣe sọ fẹ́mi lèmi ń ṣàlàyé yìí o tí bàbá ti yín lè yàtọ̀ sí ti bàbá tèmi o èyí ò dìjà èyí ò dìjà now ajẹ́gùn nǹkan àkọ́kọ́ wà fún òun ni wípé etí ń ṣèèyàn tẹ́ ẹ̀ mọ̀ pé kíní ìlọ́wọ́ ayé nú tẹ́ ẹ̀ ń gbọ́ mi yé oògùn tẹ́ ẹ bá fún kó lè hmm. tètè ṣiṣẹ́ fún hmm. wánu. bẹ́ẹ̀ ni bàbá. ajẹ́ ẹ̀gùn òun ni wípé tẹ́ ẹ̀ kó oògùn mi ń bẹ bẹ́ẹ̀ni oògùn ń bẹ tá a fi ba oògùn jẹ́ bẹ́ẹ̀ni oògùn ìbàjẹ́ ń bẹ tá a ṣe tó jẹ́ pé tẹ́ ẹ̀ máa ti ń tẹ́ ẹ̀ máa ti ń tẹ́ ẹ bá ti ṣoògùn fún yàn báyìí àbí wọ́n ti ṣàjára fún yàn tí wọ́n kọ́kọ́ fi ba gbogbo oògùn ara rẹ̀ jẹ́ kọ́mọ̀ bá a ṣiṣẹ́ lára ohun tí ì mọ́. bẹ́ẹ̀ni. ìnú wọn máa ṣe wọn máa tọwọ́ èèyàn bọ mi gbogbo owó tí a bá ti bá mú kò ní ṣiṣẹ́ mọ́. Hmm. tọwọ́ lè jí padà á jíwọ́. ìlò hmm. ìní ajẹ́ ẹ̀gún wà fún kọ́ lè jẹ́ wípé tẹ́ ẹ bá fún yẹn lómi lásán. Hmm. mo dárúkọ ọlọ́run sí lọ́ọ́ fún mi yìí fọrí orífọ̀rí ọ lọ. àbá téèyàn bá dákò lè máa tètè ṣẹ ìlàjẹ́ ẹ̀gún wà fún wọn. ló wà fún. kásì má lè máa ba oògùn jẹ́ mọ́yàn lọ́wọ́. kí wá ṣe pé ilé Hmm. eléyìí wọn ní ẹ̀ka dúdú òléṣẹ́ lára òun kódà ẹlòmíì ọ̀sẹ̀ mọ́ láàfo. ọ̀sẹ̀ mọ́ láàfo. ọ̀sẹ̀ dúdú hmm. tá a fi mọ́gún sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni. ó ní tóun bá lò kò ní ṣiṣẹ́ lára òun. Hmm. tóun bá lò kò ní ṣiṣẹ́ lára òun. ẹ̀wìn ẹ wá béèrè pé ẹ wá bá ń bi léèrè pé kí ni wọ́n fi sọ̀tẹ́ dúdú ó ní òṣèlú ara òun. ń sì mú wọn fi tà. ó mú bàbá. bẹ́ẹ̀ kòkòkò ni wọ́n àdí mm-hmm. kíní ọ̀pẹ ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ tí wọ́n pa bẹ́ẹ̀ ni tí wọ́n yọ ọmọ inú rẹ̀ bẹ́ẹ̀ ni ni wọ́n lọ tí wọ́n fún òróró rẹ̀ hmm. pẹ̀lú eérú kòkó mm-hmm. iná ìsọsẹ́ ẹ̀wẹ̀ náà fi sọsẹ́ ẹ̀wẹ̀ iná wọn sì fi sọsẹ́ èèbó náà hmm. without oil there's no soap. Hmm. mo ti sọ pé èmi ṣe èèbó. bàbá ẹ eh, à ń gbádùn yín àwọn èèyàn ń gbádùn yín gan bàbá. wọ́n á wọ́n ń ṣe pátápátá. bẹ́ẹ̀ ni sà ọ́ìlì ni wọ́n fi ṣe. ọ́ìlì ni wọ́n fi ṣe. Hmm. ẹ wá bá ń béèrè. ẹ ẹ gbádùn mi tó. mo ń gbádùn yín mo ń gbádùn yín bàbá. Hmm. caustic soda. bẹ́ẹ̀ ni sà. òyìnbó pé kíníkà tán sọ olùkọ́ ní caustic soda is an chemical. Hmm. kí ni wọ́n fi ṣe. ó jẹ́ kájú ó ah baba ìmọ̀ ìjìnlẹ̀ ti ẹ ti rìn ẹ baba ẹ ti rìn nínú ayé. ẹ ti ẹ̀ wá dúró gbogbo ojú kẹ́míkà pàápàá wọ́n derive from nature. Hmm. gbogbo ti jẹ́ kẹ́míkà. bẹ́ẹ̀ ni sà. owó kẹ́míkà compound lásán. bẹ́ẹ̀ ni sà. wọ́n derive láti inú nature ni. Hmm. and we are from nature táwa ni nature. Hmm. ọlọ́run ni. <laughs> báwo ló ṣe sọ fún mi pé ntọ́lọ́run mi ṣe fún mi ọ̀dà. kò dáa àkíyèsí ara rẹ ni. Hmm. gbogbo ara ló ní ara wa ènìyàn kọ̀ọ̀kan wà sensitive jura wọn lọ. ẹlòmíì ó lè lo nǹkan tí ah, ara rẹ̀ ò fẹ́. kódà èèyàn lè jẹ́ oúnjẹ tí ó dáa nú ẹ̀rù. Hmm. kódà omi lásán a máa change ẹ bá change environment bóyá ẹ lọ travel lọ lùkàn ẹ lè mú mi bẹ. Hmm. tí ó gbòdì inú. ẹni kò kíyèsí tó bá bọ́ lára mu. Hmm. àwọn ọmọ sọ fún mi pé oògùn dúdú ò ṣe lára ẹnìkan. oògùn dúdú ò bá ṣe lára ẹ ọṣẹ làgùnmu fún agùnmu àtọ́ ń gbádùn. tó dẹ̀ ń gbádùn rẹ̀. àwa ṣàwúre fún ọ wá ní òjẹ́. ọwá ní òjẹ́. ọwá ní oògùn dúdú ò ṣe lára rẹ kíyèsí ara rẹ mójútó ara rẹ ni mọ́sẹ̀ nìkan. ẹ tó bá lóògùn àwúre tí wọ́n ṣoṣo lẹ̀ fún tí ò ṣiṣẹ́ ẹ jẹ́ kó wá kí wọ́n ṣe nǹkan àwọn àgbàlagbà fún. gbà fún Hmm. tàbí kó kíyèsí ara kan bá yẹ̀ wò bóyá ègún kan bẹ nínú wọn. Hmm. Ah, bàbá tí ayé bá ń bá yàn jà bẹ́ẹ̀ni sá ẹ bá tó fẹ́ ràn lọ́wọ́ bẹ́ẹ̀ni ẹ tó bá tó fẹ́ ràn lọ́wọ́ náà lè ní problem. Hmm. èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. táyé bá ń bá yàn jà ẹ tó bá tó fẹ́ ràn lọ́wọ́ gan ẹ tó out of ah, ah. òfin tiẹ̀ lẹ́gbọ́tẹ̀ ni ẹlẹ́ni ọlọ́run bá gbọ́ tiẹ̀. tẹ bá fẹ́ ràn yàn lọ́wọ́ táyé bá àwọn ayé bá ń dà láàmú ọlọ́run gbọ́ kódà kì í ṣe spirituality nìkan bóyá ọ̀fẹ́ fúnyàn lówó bóyá àwọn ní wájú náà mọ́ ibi tó ọ̀nà fẹ́ rọ́gbà ọlọ́run gbọ́ wọn lè disappoint ẹ. tó ọ̀ ní rí tó bá ti mọ̀ pé tó bá ti gbà pé tó bá ti gbà wàá fún ni wọn wà ní jẹ́ kí wọn náà rí gbà. tó bá ti rí tí wọn náà wọ́n yẹn sí wọ́n ti bọ́ wálẹ̀ lọ́tọ̀ tí tọ́ba kọ́kọ́ rẹ kó pọ̀ ọ̀nà lọ́wọ́ mọ́ ìwà ọ̀nà rẹ ó ṣe wàhálà sí rere. àánú sòro ṣe ọ̀rẹ́ níwọ̀n. ọ̀rẹ́ níwọ̀n. tó bá fẹ́ ràn yàn lọ tó bá ní problem tẹ́yìn tó fẹ́ ràn lọ́wọ́ bá bọ́nu problem kò ní wọ̀ ó ti ṣe mí rí ó ṣe mí rí lọ́dọ̀ wo bàbá. ẹ ṣeun níjọ́ kan wọ́n gbẹ́ nìkan wá fún mi ó ní ọdẹ orí èsì hmm. tí ìjọ ọmọ eighteen years ló tí mo ti ń wo àrùn ọdẹ orí sàn hmm. dáàdì mi ṣé dáàdì mi ti ẹ̀ wà láyé ńgbà náà ni dáàdì mi wà láyé mo wá fẹ́ tọ́jú ọlọ́dẹ orí yẹn ẹ alẹ́ wá ní tí wàá sú mo wá sọ fún wípé ah ilẹ̀ ti sú kójú ó dọ̀la hmm. ó sá bẹ̀rẹ̀ títí mo wá bá wo sẹ́yìn mo wá sọ fún pé sàrà tí ó ṣe nǹkan báyìí báyìí ni yóò ra pẹ́pẹ́yẹ yóò fi ṣe sàrà ó sọ pé òun lówó lọ́wọ́ àánú ẹ̀ wá ṣe bí bó ṣe ń ṣe kíní yẹn ti wọ̀ lára tó ti wọ̀ lára wọ́n á wò pé ah etí ẹ̀ rescue ẹ̀ kó fi lọ wá owó kó fi ṣe sàárà yẹn bàbá sà bàbá ọba débi tí màá ti ràn lọ́wọ́ hmm. ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ni pé ó jẹ́ gíyan gbọ́dọ̀ kàn síyàn lójú tá a bá lọ bẹ̀ lọ́sàn-án ọlákìlẹ̀ kọ̀ọ̀kan síyàn lójú bọ̀ lálẹ́ àbí rọ̀lẹ́ kì í dojú èèyàn ojú ọ̀rọ̀ adẹ́dẹ̀ mo ti ń sa lọ́bẹ̀ báyìí ṣé dédé ojú mi lọ́rùn. káì ọlọ́run ní kí dáàdì mi ó sọ ẹ̀rọ rẹ̀ fún mi. fún yín pé tí nǹkan báyìí bá kó síyàn lójú lójijì o nǹkan báyìí lẹ́rọ lọ́lọ́run fi yọ mí lẹ́ fi rí ojú mi báyìí. báyìí. Hmm. Hmm. oore níwọ̀n bẹ́ẹ̀ bá lójú méjèèjì ṣe sẹ́tà ń sè gbogbo tá a kó kalẹ̀ sí alẹ́ rí kó kalẹ̀. nígbà wọn mo rí orí ajá wá fún wa lórí ẹ̀kọ́ bó láti mọ̀ ewé dẹ̀ papọ̀ mọ́ra bó láti ewé síra wọn. báwo láti ewu ewé síra wọn. ọmọ tí mo hmm. ní kó lọ sin glass tàbí tọ́jú ẹ̀dùn. bẹ́ẹ̀ ni sà. ìyẹn wa kíní kọ́pù tó fi lè wò ọwọ́ abọ́lẹ̀ ọ̀dẹ̀ ọ̀sẹ̀ ọ̀dẹ̀ la ọmọ yẹn lẹ́sẹ̀ níṣẹ́jú rẹ̀. ìyá yẹn bu ẹkún lọ́wọ́ ni ha lóòótọ́ la yé ń ṣe òun àti òun lówó lọ́tọ́ òun fìrà pẹ́pẹ́ mo níyà ẹ̀dá. tóun lówó lọ́wọ́ tóun fìrà pẹ́pẹ́ yẹ. àti kò ti dààmú káàkiri yóò rò pé rọ́ tí wọ́n pa fóun. nílẹ̀ wa náà pa ló fi sọ pé òun lówó pẹ́pẹ́ yẹ. pẹ́pẹ́ yẹ. lọ ra pẹ́pẹ́ yẹ lálẹ́ jọ̀hún ẹsẹ̀ bá fi ṣe wá gbádùn. Hmm. àtẹ̀tọ́jú ọmọ tí kìnìún làlẹ́sẹ̀ náà ìmú tọ́jú ara mi. Hmm. ṣé báwọn kì í ṣe gbogbo ẹni tó bá ní kọ́ lọ ra pẹ́pẹ́ yẹ wá kọ́ lọ ra ẹran wa kì í ṣe gbogbo ẹ̀ náà wọ́n fẹ́ jẹ ẹran mélòó wọ́n fẹ́ jẹ kódà mo ti rẹ́ni onímọ̀ ẹgbẹ́ wa ti ń ta kò pé ìwọ tó bá gbé ewúrẹ́ lọ́wọ́ rẹ tó bá gùtà lọ́wọ́ rẹ wọ́n fẹ́ jẹ ni ìgbà tó hmm. mọ̀ ń pẹ́ kò mọ̀ ń pa rẹ̀ òṣèlè ó dùn ọ̀wọ́ tọ́lọ́ fún lẹ́bùn hmm. ẹni tó já síwájú wa àná Muhammad wọ́n sọ fún pé Ọlọ́run ọ̀ràn ń sẹ́rí. Hmm. ohun tẹ́mi tiẹ̀ fi gbà yín bẹ́ẹ̀ ohun tẹ́mi fi gbà yín gbọ́ ni wípé ẹ wo kíni ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ tá a gbàtà bá pẹ́ jẹ tá a bá pa ẹ̀jẹ̀ yẹn sí kinní yẹn tán ṣé bá a lọ máa gbé ẹlẹ́dẹ̀ yẹn fún àwọn tó fẹ́ jẹ ni ẹ yóò ṣe jẹ́. èmi yé jẹ ẹ ẹ ṣe ẹrọ sẹun tí èèyàn bá fi ẹ̀jẹ̀ sí Ọlọ́run gbọ́ ìṣe lòyí ọmọ kọyàn lójú ẹsẹ̀. òyì ó máa kọyàn lójú ẹsẹ̀ ni. ẹ mọ̀ pé àìsọ fáwọn èèyàn tán. Hmm. pé bàbá ti ṣe tó bá pọ̀ àmọ́ lọ bò mọ́lẹ̀. bò mọ́lẹ̀ ni. ilé lomi fi pa adúró rẹ jọsẹ tẹgùn ìṣe kékeré ni wọn gbé fún mi. Hmm. kò ní í yé pé oògùn rẹ ó lè sẹ́ni. bẹ́ẹ̀ ni a ti bo máàrin ọjà hmm. <laughs> ah, kò yẹ kí n tiẹ̀ sọ tán ala hmm. ti bo mọ́lẹ̀. Eh, ẹ ti bo mọ́lẹ̀ ni. sọlá lómi ó tó rò pé a tó bò mọ́ kan yóò tó gba asiki ẹni kankan. ṣùgbọ́n tá fẹ́ ṣe pé díẹ̀ la gbé fún bíbélì ni ọ̀pọ̀ díẹ̀ la ọ̀pọ̀ la díẹ̀ la táàmù nù wọn díẹ̀ láàmù nù wọn ni tó náà kọ́ ni pé ẹ̀yẹ̀ ọlọ́run ó gbàdúrà wa. àmín àmín àmín. ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan yorùbá parun. èmo hmm, hmm. la wa ń lọ lónìí. ẹ ẹ ibi tá a lọ lónìí gangan gangan kókó ẹ yẹ fi orí orí olóńgbò kíná gbé wa tán pè ah, lórí. àwọn ará abidjan hmm, ni wọ́n wá àwọn èso orílẹ̀ nàìjíríà wọ́n wá mú ìwà lórí ẹkùn fún wọ́n pè lórí ẹkùn. kìíní oògùn olórí ẹkùn ni olórí ẹkùn tá a máa ṣe yẹn. ẹ hmm. wá nítorí àwọn ti lórí ẹkùn wa èlò ni káwọn ò kún. Hmm. sọ iye rẹ̀ fún nígbà tó mọ̀ gbà á lẹ̀ tí wọ́n wò ẹ wo orí ẹkùn tẹ́ gbé wa bá kíyèsí ẹ wò wọ́n ràn ní. ònú. wọ́n pákéjì ẹ̀ ní kí sórí ẹkùn hmm. gidi. bí ẹ wá wá dúró ta ara alẹ̀ á fi hàn yín orí ẹkùn gidi sì rè ẹ wò abẹ́ ní lórí rẹ̀ orí ẹkùn gidi ni. orí ẹkùn gidi ni. orí ẹkùn gidi ò ní láwọ̀ orí ẹkùn gidi ò lè láwọ torí pé awọ hmm. ẹkùn gangan tí bẹ lórí rẹ̀ owó ni hmm. wọ́n ń tà ni. wọ́n awọ orí rẹ̀ awọ orí rẹ̀ lásán awọ orí ẹkùn lásán bẹ́ẹ̀ni kò lè less than ten thousand awọ bẹ hmm. lórí rẹ̀ tán bó lórí rẹ̀ àwọn òwà bó ti wọn. ló dàbí orí bí kò yìí ah, ah. <laughs> ló dàbí orí ajé òyìnbó kẹ́yìn mọ́ wàá mọ̀ kí ló máa ṣẹlẹ̀ bàbá. ẹ wọ ọdún gbogbo tó kún lẹ́ka fẹ́ fi ṣe yìí ó wéṣì ṣe wọ́n lè yàn gbá yan ìtí ń ṣe àwọn èèyàn wa tí wọ́n gbọ̀jẹ́ lára wọn. tẹ́ ẹ bá ti lo fake un tí o sì pẹ̀lú gbogbo adúrú nǹkan tẹ́ ẹ lò yìí. ẹ wo orí kìnìún hmm. orí kìnìún rè ṣe olórí kìnìún tí mo máa ṣe. bẹ́ẹ̀ni eh, eh. ọlọ́run mo fẹ́ ọlọ́run múra three hundred and fifty thousand múra. Eh, three hundred and fifty thousand. three hundred and fifty thousand múra. mo mọ̀. sẹ́ni pé kò láwọ̀ awọ ìlú ìlàsán tẹ́ bá bò o ti fẹ́ kìnìún láyè awọ rẹ̀ yóò fẹ́ tó twenty thousand awọ orí rẹ̀ lásán. awọ orí lásán. báwo ni ó ṣe wá láwọ̀ sẹ́rí hmm. kíní ojú rẹ̀ ní. kíní ojú rẹ̀ ní. orí hmm. kẹ̀nẹ́ ògidì ni ẹni bá dà mọ́. Hmm. ògìdán olólàjù. àkọmọlábẹ láì ní là. bẹ́ẹ̀ èyí lè ti tóbi dáadáa tó bá tọ̀ sí yípo gbó. bẹ́ẹ̀ ni sà. kò sí ẹranko tó bá gbàgbé tí ó lọ mọ́. tí ó lọ mọ́. bẹ́ẹ̀ ni ẹ wo èyí tí mo rà tẹ́ fọ̀rọ̀ àwé. bẹ́ẹ̀ ni two fifty ló. two fifty torí kò tóbi tóun. bẹ́ẹ̀ ni kò tóbi tóun orí nàkí ni. orí nàkí. orí nàkí ni bẹ́ẹ̀ ni owó nù. Hmm, owó nu orí ìnàkí ẹ bá ń gbé dáadáa káwọn fi lè rí. ìnàkí ni hmm, hmm. ni orí rẹ ni. ni. owó ni. orí àkàlà ni ẹyọ kan náà ni o. iṣẹ́ ẹyọ. àmọ́ oògùn tí ń làbí làran là ń pè. oògùn tó ń làbí oṣù owó tútù tí ń làbí tí ò side effect kankan ọmọ èèyàn ó tó ní láàrin tó bá iṣẹ́ kọ́ ló kí hmm. mo fi lérí o. ni ah, èmi bàbá. Eh, ah. hmm. eh, tí ọba tí ọba ló wú ọ̀tẹ̀ rú wọn bá tí ló mú. ló mú. orí àkàlà tó ní orí rẹ̀ mẹ́rin hmm. orí igun ni. orí igun mẹ́rin lòun náà. ẹ̀mẹ́ gbọ́ náà ni o. orí ìjì ni. orí ìjì mẹ́rin nìyẹn. ẹ o. ṣe ti rí. èwo ah sáyì orí ọ̀rẹ́ rù nù. orí o ọ̀dàdé wa látòdì ọ̀run. orí ọ̀rẹ́ rù. Hmm. àgbò ńlá. ìkẹrẹ hmm. àtàtàn rántàtàn rántàtàn. Hmm. Ah, ẹ tí o bá wa mọ̀ pa kínní. Ah, ah, ìtakùtà ni máa ta fún. ẹ wo ẹ rí nísìn ṣe rí ẹ wo ẹ wo awérin awérin ni. awérin ni. ẹ ti rí. ẹ eh! yọwọ́ jà rẹ̀ wọ́n á máa wò bí mo ṣe ń kà á lẹ́hìn o. bẹ́ẹ̀ ni bàbá. mo fẹ́ fa kankan yé àwọn tá a kọ́ lóògùn tí wọ́n ní ọ̀jẹ̀. bẹ́ẹ̀ ni sà. àwọn tá a kọ́ lóògùn tí wọ́n lọ jẹ́. bẹ́ẹ̀ ni sà. ẹlòmíì ṣe lọ́kì ni. ẹ ń tá sògùn fún àbí báwo lẹ sọ. ẹni tá a kọ́ lọ àwọn oògùn tá a. ẹ ń tá kọ́ lóògùn. tó jẹ́ tí ọmọ ń pa rẹ̀ tó ṣe. tó ṣe tó jẹ́. onílọ́kì ni. kò bá ìtàkùtà pàdé lọ́dọ̀ Hmm. ẹ wò sẹ́mi kí mo bẹ́ẹ̀ ni ẹlẹ́yẹlé ló pọ̀ jù wọ́n ra ìyá ajé ńlá ńlá tí ò lámì kankan tí ò ṣe pé wọ́n tú. nígbà tí wọ́n bá tú ẹyẹlé tọ́lá ẹyẹlé hmm. fún wọn bẹ́ẹ̀ ni two hmm. ti wá lámì wọ́n wá lè gba bí wọ́n. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe ti rí mo ti fi ṣe ti. bẹ́ẹ̀ni ẹ bá ti fi ajé olókun ṣe ti. ọmọ ìdílé rè ajé olókun ẹ̀rọ ajé wo ni èèyàn ọlọ́mọ mú one thousand naira olókun tí wọ́n ná ń jọ tí mo dá akọ ni. bẹ́ẹ̀ni ajé olókun ajé olókun ni ẹyọ ńlá ni nílá rẹ ń bẹ tó tóbi jù yí lọ. Hmm. ẹ bá ti fi ṣe báyìí ẹ wò ẹ hó báyìí. o ajé wa nù. ó pe ajé wa nù. sọkùnsọ di lẹ́nu ẹ tí ọba ti lè tówó kò ní í ṣiṣẹ́ o. kò ní í ṣiṣẹ́. kógun ọ̀jẹ̀. tí ọba ti fi ṣe báyìí tí ọba ti ẹwọ ìtumọ̀ ṣe tì ní. bẹ́ẹ̀ ni sà ohun oyè. olókun hmm. oyè. yà á ajé o hmm. wàfílẹ̀ mi ṣe bùgbé wàfílẹ̀ mi ṣe bùgbé ní hmm. ọlọ́wọ́ ni mo jẹ ní ọlọ́rùn. ẹ ẹ ẹ tó bá ti ní lọ́rùn jẹ gbèsè nù ṣùgbọ́n ẹni tó bá ní lọ́wọ́ òun ni ó máa ná. eku àgónì a tó wá sọ ní táàsì fáwọn èèyàn. eku àgónì. ẹ tẹ́ ń pè é eku ẹ bá ní làkọ̀sí gbọ́ mẹ́ẹ̀kú dúró. Hmm. ẹ tún sọ náà ẹ kú ẹ kú eh. hmm. kò gbọ́ kò kò ṣe kinní kan kò dúró tó bá ti gbóhùn ọmọ rẹ̀ báyìí hmm. ah, ah, <laughs> ah. bẹ́ẹ̀ni bínú ọmọ rẹ̀ ní òsèré nù àtòdí ọrùn ló ti mú láti ẹ̀ wá ẹyẹ kan bẹ́ẹ̀ tó pè ní parrot hmm. odídẹrẹ́ bẹ́ẹ̀ hmm. orí rẹ̀ nu nítorí tó dá máa fi hàn ní pé oògùn ayọ̀kan ní gbogbo ní gbogbo ń tẹ́ fẹ́ ṣe yìí. Hmm. odidi odidi náà mẹ́mẹ́ odidi agbe odidi àlùkò àsẹ́ni rẹ̀ ṣe wá rí èyí tí mo fẹ́ fi hàn yìí orí agbe orí àlùkò ni. Hmm, hmm. orí agbe agbe kìíní ó ní bá máa pọ̀ fọ̀hún ah, mi ò súnmọ́ yín dáadáa mi ò máa ah, ó yẹ kí n ti mọ fọ̀hún pé orí àlùkò agbére. ló ti dẹ ẹyẹ rẹ bárò àlùkò dòdò ló ti yẹ ẹyẹ rẹ bóṣù. àpèrè agbe hmm. àgbàmọ dá arúmárò bàbá pèrè àlùkò dòdò àlùkò dòdò àmọ ẹrí pé òun rẹ ti. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh, bàbá tí bàbá tí bàbá tí kan gúdúgúdú ara rẹ̀ ó sì máa lé kókó hmm. kó sí mi bàbá pẹ̀lú odídẹ́rẹ́ àsìmọ́ ọ̀nà kó òdi rẹ̀ ọmọ ọ̀sẹ̀sẹ̀ ọ̀sẹ̀sẹ̀ ìgbà hmm. ní bára burú sí mi kéèyàn hmm. máa fi níre sí mi òun káyé rẹ̀ ọmọ pàṣẹ sójú kan náà. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ darigboro bẹ́ẹ̀ bá ṣe bàjẹ́ mi ìní ọmọ dáa sí ayé rẹ̀ ọmọ bàjẹ́ ni àdàbọ̀ bàbá ẹnìkan bàbá pẹ̀lú alùkòdòdò alùkòdòdò a máa bàbá lóru aburú sí mi èmi ọmọ ṣe dáadáa dáadáa ìwọ sì máa kẹrẹ síbi gan wa yóò máa pọn lásán ni. bàbá pé rí onídẹ́rẹ́ àti máa nà kó di rẹ̀ ọmọ sọ́sàn sọ́sàn bàbá ti ń ka gúdúgúdú ìkàtà bá ka gúdúgúdú ara rẹ̀ ó fi máa lé kókó sí ni bàbá hmm. sàṣìbí pé máa sàárẹ̀ ọmọ ọlọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ ní. yóò máa yóò kú sórí àárẹ̀. bẹ́ẹ̀ni láti hmm. mọ péré ẹnìkan láburú bàbá mi sàṣìyàn ìwọ hmm. dán wò bọ́ọ̀sà sí mi ó kú ni bó o sàṣìbí ó kú ni. àyàmọ̀ bóbìnrin ò bá fẹ́ ná. Hmm. tóbìnrin ò bá fẹ́ so ah, possible. ẹ̀kọ́ ọba ní ọkà hmm. àyàmọ̀ bó ọkà eh eh so àṣẹ àṣẹ eh, àṣẹ àṣẹ àṣẹ hmm. inú rẹ ó máa dùn ni eh. ìwọ tó ń ṣe àpọ́gàmù yìí inú ẹ ó máa dùn ni ìwọ tó ń láìkì péjì ọlọ́ọ̀nù nígbòfo ẹnu wo ni dúró dúró omi tá a fi sẹ́yìn adé òtí ẹ̀ ní mọ́lá ògbómọ̀sọ lẹ́sọ bàbá. ẹyẹ ẹ̀gà ni akọ ẹ̀gà ni hmm. Hmm. Hmm. akọ ẹ̀gà ni ẹ̀gà bẹ́ẹ̀ ni tẹ́tẹ́tẹ́ ni ilé ẹ̀gà kún ìlú ọmọ kúnlé mi tẹ́tẹ́ tẹ́tẹ́ ah. ibi à ń lọ là ń bọ̀ àìdé bẹ́ẹ̀. ibi à ń lọ là ń bọ̀ àti ìdè bẹ́ẹ̀ orí ikún ẹ̀rí ikún ni ẹranko kún orí ikún gidi ni. Hmm. bẹ́ẹ̀ ni bàbá. ikún ló ní kí gbogbo kún lè mi tẹ́tẹ́ tẹ́tẹ́. Hmm. tẹ́lẹ̀ tèmi ni ká tọmọtọmọ àrọ́mọdọ́mọ. tọmọtọmọ àrọ́mọdọ́mọ tèmi náà o. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dolówó ní ìsìn jàmùjàmù lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni tó jẹ́ àwọn. bàbá wọn ṣe rẹ̀ ta ló mọ ẹni oró bàbá wọn. Hmm. Ah, owó bá ti dé ó dénú. ó dénú. ọlá ò ní parun lórí rẹ̀. àṣẹ àṣẹ àṣẹ ọlá ò ní parun lórí èmi o ìwọ tó wò wá tó ń ṣe program ọlọ́run ní parun lórí rẹ̀ ìwọ tó ọ̀dẹ̀ tí ì ní ó ní ìlẹ̀kẹsẹsẹ fún àbí ìtún mhm. ìfàní. Mhm. ẹ̀rí ìtún ló ní kí ẹ máa fi owó ọwọ́ yín tó mi ṣe hmm. ìfà ló fi gbogbo oore fowó fàmí mọ́dọ̀ nítorí hmm. kí n máa fi àwọn ìṣẹ̀lẹ̀ ògùn yìí han àwọn ènìyàn hmm. àwọn ìṣẹ̀lẹ̀ ògùn ni mò ń dákọ̀ yìí bẹ́ẹ̀ ni sá a tó wá dára wa lẹ́kọ̀ọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ ni mo fẹ́ ká fúnra wa ó sọ àṣírí ọ̀la. ó sọ àṣírí ọ̀la. tá a fi fọkọ tútù mu. tá a fi jẹkùrú funfun lé. mo sọ oògùn yẹn lẹ̀ ni mo mọ̀ mọ̀ yẹn. ẹ mọ̀ mọ̀ sọ lẹ̀ ni baba. oògùn ṣiṣẹ́ lára mi oògùn hmm. ni oṣoògùn tó jẹ́ ni mo wá lọ jókòó mo túnú palẹ̀ hmm. mo wá wá ara tí ọlọ́run ní kémi náà farajìyà wá kàn hmm. tí ó ṣòro ṣe é pọ̀ tó sì dájú. ẹ̀yin jìyà fún. Ah ẹ jì bàbá irú ìyàwó lẹ jẹ. ṣé ẹ rí bàbá tó kọ́ mi. bẹ́ẹ̀ni. nígbà tí mo tó ní oògùn yẹn. bẹ́ẹ̀ni. oògùn tí mo fẹ́ sọ́lẹ̀. bẹ́ẹ̀ni sà. ìṣòògùn bàbá mi ah. ọ̀rẹ́ bàbá mi ló ní. ẹ mọ̀ jó lóòótọ́ o. ọ̀rẹ́ bàbá mi ló kọ́ mi. ló kọ́ yín. abẹ́kúta ló wá abẹ́kúta. Hmm. Hmm. bàbá yẹn àgbàlagbà ni wọ́n pè wọ́n ní adífàṣẹ lóòjọ́ àdìfàṣẹ lóòjọ́ ah, bàbá ti dàgbà bàbá ti lọ. Ah, bàbá ti lọ ọmọ wọn lọ wà hmm. ọmọ wọn bá ń bẹ láyé òun tí ọmọ wọn ti pẹ́ ọmọ wọn ti mú bá pàdé gan London láti pàdé hmm. pẹ́ ní around lọ́tọ̀ọ́dún bíi eighteen years nísìn. eighteen hmm, years. ọmọ wọn bá pàdé eh, àdìfàṣẹ lóòjọ́ babaláwo ni wọn. àdìfàṣẹ lóòjọ́. babaláwo ni kì í ṣe babaláriwo. babaláwo ni kì í ṣe babaláriwo. bẹ́ẹ̀ni bàbá wọn bàbá àgbà. èrò bàbá mi ni wọn mo sì ní fólífò ńgbà náà mo ní fólífò seven forty ọkọ̀ kékeré ní mò ló ń gbà náà nígbà tó kọ̀ mo máa kò yí bẹ̀ kò yí bẹ̀ kò yí bẹ̀ kò yí bẹ̀ hmm. mo gbá máa mo ra gbogbo èròjà rẹ̀ mo ṣe gbogbo ẹ̀ bàbá tó ní padà wá. Hmm. níjọ́ tí wọ́n wà fún mi ọkọ̀ mi wá takú síwájú lé wọn. ọkọ̀ yìí fọ́lùfọ́ takú. wọ́n hmm. á ní ṣé níjọ́ ní padà wá mo wá ṣe wàhálà lórí rẹ̀ ara fẹ́ pọ́ǹpù ara gbogbo ẹ̀ kò ṣiṣẹ́. kò ṣiṣẹ́. wọ́n á ní máa fọkọ̀ lẹ̀ máa ń wọkọ̀ wá Òṣogbo ọ̀sán wọ́n á nígbò lọ́wọ́ àwa padà mo ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo sì máa lọ bẹ̀ ńgbà náà yóò bá fẹ́ kúta sí ìyìnbọn tó. bẹ́ẹ̀ ni. ìṣèkú mọ̀ ń wọ́gbọ́n. èmi wá fẹ́ filẹ̀ lọ́fẹ̀ẹ́ Hmm. wọn àgọ̀ ni hmm. àgọ̀ àgọ̀ náà dọ́gbọ́n. àgọ̀ ló dọ́gbọ́n. Hmm. nígbà tí mo wá ní màá padà wá lọ́sẹ̀ tí ń bọ̀ náà mo wá dé lọ́sẹ̀ ọ̀sẹ̀ lóòótọ́ bàbá ó tún wá lóòótọ́ wà bàbá ní àwọn á ní sì wá yọ̀ǹda oògùn yẹn fún un. ìmọ̀ bóyá bàbá fáwọn ọmọ wọn lóògùn yẹn o ìmọ̀ táwọn ọmọ wọn ọ̀bá ní kí wọ́n ní bàbá ló lóògùn tí mo fẹ́ sọ yìí. kí wọ́n ní bàbá ló ní káwọn náà tuntun kọ́ táwọn ò bá mọ̀. ní èèyàn ò ní ṣe é ah bàbá sá sọ oògùn yìí báyìí ẹ máa ṣíà programu ẹ ìsílẹ̀ sọ pé mo tún ti dé o ẹ máa ṣíà ẹ máa láìkì ẹ. èso tí wọ́n ń pè ní èso àǹbèrè ni. àǹbèrè. Hmm, lónìí ẹ fi gbogbo béèrè mi wò ẹ bá hmm. béèrè mi tẹ́ fi lé mi lọ́wọ́ ẹ bá fi lé mi lọ́wọ́ tẹ́ jẹ́ fi ṣe láyé hmm. àǹbèrè ló kọ méjì yiri ló kọ rẹ̀ jẹ́ ẹ béèrè rere ńlá ń pè lábèrè abèrè nu. Hmm. ṣe wá rí nítorí wípé ìkódẹ yìí wọn máa tarọ. ìkódẹ wọn máa tarọ wọn á kún lọ́dà ah. àwọn alógun òṣìṣẹ́ ogun ò jẹ́ ìkódẹ gidi ni. ìyá gbé ni ìyá àlùkò ni. Hmm. yàgbé ló ní ẹgbẹ́rẹ́ tèmi wá hmm. àlùkò ló ní ẹ bàbá kó gbé tere tèmi kò mí hmm. ẹ máa ṣíà programu ẹ máa ṣíà ẹ ẹ máa fọ́lò péjì ẹ máa fọ́lò rẹ ẹ fọ́lò rẹ ẹ máa fọ́lò rẹ ẹ máa láìkì ẹ máa ṣíà ẹ bẹ́ẹ̀ ni sà. nine hundred and forty-five thousand. nine hundred and forty-five thousand kò tí ì tán otoro lólógbò nú. ó ní ológbò nú ó ní àgùntàn nú kódà olódò dẹ. ó ní odò dẹ ẹ bá ń gbé odò dẹ rẹ kí náà ń pè lódò dẹ bàbá. odò dẹ náà owó odò dẹ hmm. lásán seventy thousand mọ́ra. seventy abrasi wọn ló tán. Hmm. seventy thousand ni mọ́ra. náírà. tá a bá ṣe ọsẹ tọ́sọ tẹ̀tù ni. bẹ́ẹ̀ni oògùn tí làbí làrá ni òbí tó oògùn tó ń la ìbí làrán. bàbá wa ló ní sọ ti bàbá rẹ lè rí oníṣẹ́ abúmbàbà gbà. Hmm. èèyàn wa já máa fọgbọ́n ara wa hmm. Hmm. ẹ rí ìwà ìwà ìwà ṣe àwọn àwọn àwọn àwọn àfijọ oògùn kan àwọn àfijọ oògùn kan. kí n tó wá lọ bí mò ń lọ. ẹ rí i pé mo máa dákọ mi ò sùnmọ̀ rè. bẹ́ẹ̀ni mi ò sùnmọ̀ rè mi ò sùnmọ̀ rè. òkú mi ò sùnmọ̀ rè. bẹ́ẹ̀ni. ṣé ẹ rí òkú mi ò sùnmọ̀ rè yìí. bẹ́ẹ̀ni sà. ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ wọ́n ń pè ní rainbow rainbow bẹ́ẹ̀ ni. ó máa ń là ní sánmọ̀ nínú ẹ̀rùn ní sábà máa ń ṣe. èrè ńlá ni máa pọ̀ sí orí àpáta ńlá nínú ojú. Hmm, èrè ńlá ló máa ah, kò yẹ kó wọ́n sí bá lọ kó ni. kò ṣeé kó tó bá pọ̀lẹ̀ tó bá yárùn tó bá hmm. ikú ẹ̀tọ́ tó bá yárùn tó bá pọ̀lẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ó wà á tàn yóò wá lọ sánmọ̀ hmm. yóò sì ní àwọ̀ mẹ́ta. yóò ní àwọ̀ mẹ́ta. yóò ní pupa yóò ní blue yóò sì ní yellow tẹ̀ bẹ́ẹ̀ ni tó bá láàtà bá rí. ọjọ́ tí ó sùn mọ̀rẹ̀ ẹ̀kọ́ bá gbọ́ ọ̀la rẹ̀ gbogbo ọdún ní rí ẹnìkan ò ní lo kíní ayé mọ̀mọ̀ kò ní lárí tọmọtọmọ. ẹ lóògùn yìí kó bàbá kó mọ̀ níṣẹ́ àwọn tó ti là ó wà á là. ẹ̀yà rẹ̀ ti nítumọ̀ ni ó bá náà pàdé kọ́dà bó ṣe fọ́jọ́ lọ sí skul kó rí i lẹ́yìn sí ti pé wọ́n náà bọ́ ọdún mọ́tò ayé rẹ̀ ó sì dá yóò nítumọ̀ padà ayé rẹ̀ ó nítumọ̀ padà. àwa hmm, hmm, hmm. èmi ò sùnmọ̀ rè. èmi ò sùnmọ̀ rè àwọn èèyàn láwọn fẹ́ wo mi ò sùnmọ̀ rè ẹyọ kọ̀ọ̀kan two hundred thousand two hundred thousand. two hundred thousand ni original rẹ bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rì tó bá ti wá àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni sà àgbà ọ̀dẹ́jọ́ ní kó tó ti darúgbó ọjọ́ òkun hmm. ọ̀pẹ mẹ́bí oṣù kan oṣù méjì hmm. tó tó bá ti kó tó bá ti délé yóò yá ká ni. yóò yá kátàpé la dẹ́tẹ̀. yóò ní yóò di adẹ́tẹ̀ hmm. yóò ní leprosi yóò ní ẹ̀tẹ̀ tó yóò jẹrà kú ni sínú ilé kò lẹ́rọ̀. ẹni yóò jẹrà kú ni ẹni tó bá ti kó imí òṣùmọ̀ rẹ o ní ayé rẹ̀ tó ní mọ́lẹ̀ yóò kú ní okòwò tó bá kó sí ìmọ́lẹ̀ kò ní kan tán mọ́ yóò tàn náà jáde ní ẹni bá mọ̀. Ah! parọ́ kan ẹlẹ́gbẹ̀jì ògbómọ̀ṣọ́ parọ́ kan parọ́ kan kó já mi kó pè kó já mi hmm. òkú mi ò sùnmọ̀ gidi ni. mi ò sùnmọ̀ gidi ni. èyí tẹ́ ń ta àwọn èsè o tí wọ́n bá mú ka fún ọjà ní ọlọ́mọ mú ka wá tí wọ́n eh, eh, o tẹ́ bá mú báyìí tó fi ra ìpàkọ́ rẹ kó tó tó two minutes orí ọmọ fọ wa ni. kó fi ra ìpàkọ́ rẹ kó fi ìpàkọ́ rẹ bẹ́ẹ̀ni orí ọmọ fọ wá orí ọmọ fọ wá òṣùmàrè gidi nù. òṣùmàrè hmm, gidi nù òkú rẹ̀ lè yí òkè sáyà òkú rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn èèyàn kó oògùn ọ̀jẹ̀ lára owó rẹ̀ lásán owó tó sùn sí bẹ́ẹ̀ni sọ owó ẹwọ bó ṣe sùn sí owó yìí ẹwọ bó ṣe pín owó tó sùn sí lásán oògùn ni owó yìí. owó bẹ́ẹ̀ ni nu nu. owó tàbá tó já sóògùn kódà hmm. kẹ mọ̀mọ́ kẹkàn gún kẹkàn fi sínú ọṣẹ lásán bẹ́ẹ̀ bá fẹ́ wẹ̀ ayé rẹ̀ ó lè túmọ̀ ayé rẹ ó nítumọ̀ ìtumọ̀ rere ni o èsì kí wọ́n fi ń fọ́nbù ẹni bá mọ̀ ah. àwọn àgbáwo tó mọ̀. ẹ tó bá lẹ̀ tiẹ̀ fi ń fọ́nbù kọ́ lọ́dọ̀ wò. ṣé ẹ wá rí òkú mi ò sùnmọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ ni sà. ẹ wá wò ṣé ẹ ti rí báwọn. bẹ́ẹ̀ ni sà tí o ti kú tán abo rẹ ni. abo rẹ. ṣé ẹ ti rí pupa pupa lára rẹ tiẹ̀ náà. pupa pupa lára nù lára rẹ ó yọ blu. abo rẹ ni o. Hmm. inú òwú wa owó lẹ̀ ń wò owó nù one million one. one million one lórí iṣẹ́ ta fẹ́ ṣe iná ni o. ẹ wá wò sẹ́ẹ̀rí yẹ́lò rẹ̀. tọkọtaya ti ee eh, mẹ́ta ni. abo rẹ̀ ni. abo rẹ̀ ni. òwú ìlàsán. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ bá ní lọ́tọ́ bá mọ tí èsì. bẹ́ẹ̀ ni. Ah, ayé ọmọ pé yẹn wà ní. ayé ọmọ ayé ọmọ pé yẹn wà bí kan. Hmm. àwọn tó bá sì ti mọ̀ tí wọ́n sọ tó bá ní irọ́ ni. Hmm gbà èmi ò sùn mọ́ ló irọ́ ni o. ọ̀rọ̀ ẹni tó bá ní òwú ọ̀tẹ́rù wọn bá hmm. tiẹ̀ tanná ló mú o. ló mú ni nǹkan ju nǹkan lọ. Ah, lóòótọ́ àwọ̀ jẹ́ nǹkan kan ṣùgbọ́n alọ́. bẹ́ẹ̀ ni alọ́lọ́run ṣùgbọ́n bàbá nǹkan ju nǹkan lọ òun lẹ kó kalẹ̀ yìí ewé ewé orí omi àbí báwo àbí òsì bàtà. mo tiẹ̀ fẹ́ ṣàlàyé àwọn àwọn àdó ńláńlá kan hmm, hmm. fún àwọn èèyàn àjò ńláńlá kan fáwọn ẹ eh, bàbá tí ó fi jèrè hmm. ní gbogbo nǹkan tí ẹ ṣe ṣùgbọ́n bàbá ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ yìí hmm. ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ yìí hmm. téèyàn bá bẹ̀ yín pé kẹ́ bá òun ṣe àwọn nàìjíríà ò lè ṣe àwọn tó wà lóyìnbó tó bá bẹ̀ yín àwọn tó wà nàìjíríà lè ṣe. sẹ́ńtì ò lè ṣe mhm. téèyàn fi lè ṣe nàìjíríà sẹ́ẹ̀rí iṣẹ́ rẹ̀ pọ̀. iṣẹ́ rẹ̀ pọ̀. bá pọ̀ ta. táwúre bá pọ̀ yóò pọ̀ ta. ẹni tí ń bínú ẹni ló lọ. Hmm. ìyà ni ó jẹkú. owó tówó là ń bínú èèyàn bí a bá pọ̀ dáadáa ọmọdé ìlú ọ̀nà ẹ̀dá kò fọlọ́ mbẹ̀yìn ọmọ tàbí sórí ire. ẹ sórí ire ó ti ṣàdúrà fún yẹn. pẹ tó nà mí tí a bá dá ẹ̀ bá dákun ẹ̀ bínú. ọkàn jẹ́ pé iṣẹ́ rí iṣẹ́ táwa ń ṣe tá a gbé dání. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ náà ni àwọn tó gbé sí olúwa dání. bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run àfa ni ọṣẹ wù lálá àwọn wọn lè má lówó lọ́wọ́ wọ́n lè mọ́ lówó lọ́wọ́. ṣùgbọ́n ìyẹn lè tara wọn dolówó. ìyẹn lè ti ara wọn dolówó. eré bẹ́ẹ̀ ṣe wèmí nìsín ọlọ́run ṣàánú mi ni ọlọ́run ráwọn èèyàn ńláńlá sí mi wọ́n ṣàánú mi kí mo lówó. Hmm. ṣe gbọ́ mi yé bẹ́ẹ̀ náà làwọn àwọn babaláwa ní olúwa míì náà hmm. tẹ́ ń fojú wò báwọn ẹ bá hmm. fojú wò mí nìsín yóò rò pé ah olówó lẹ́gbẹ̀ẹ́jì nígbà wọn tó lówó lọ́ ṣàánú àánú lèmi náà rí gbà ìwọ náà ọ̀rọ̀ àánú gbà ìwọ tó ń mí ọ̀rọ̀ àánú gbà. àṣẹ àṣẹ sọ ti gbọ́ máa ṣàṣẹ máa ṣàṣẹ ẹni tá a dọ̀rọ̀ máa bẹ lára tó bá ti gbà fọlọ́run lára rẹ̀ tó bá ti gbà fọ́gà ẹ̀ hmm. tó bá ti gbà fọ́gà rẹ̀ yóò sórí rẹ̀. wàláì bá dọ̀rọ̀ máa bẹ lẹ́rẹ̀ lára èèyàn tẹ́ bá ń bínú rẹ̀ yín máa yóò lò sísí ni. ara nàìjíríà náà lè ṣe. ee hmm. lomi lè sọ pé torí tẹ́ ti kàálẹ̀ nísìn ó mọ̀ ti ń lọ bí tú ẹ̀ka náà kéèyàn ṣe. Hmm, ní kò ṣeé ṣe kò ṣeé ṣe téèyàn sì tí ì kọ́ fúláàtì ẹyọ fúláàtì ẹyọ kan tọ́ọ̀tì nílẹ̀ gan. ni láti kọ́kọ́ sọ tó ní pẹ́pẹ́yẹ o. ó ní pẹ́pẹ́yẹ o ẹlẹ́dẹ̀. aṣọ tó ní orí ẹkùn. orí ẹkùn aṣọ. aṣọ tó lórí kìnìún kan. kìnìún kan. àwọn aṣọ tó lórí kìnìún méjì. bẹ́ẹ̀ ni. orí hmm. ọ̀bọ méjì. Hmm. orí àyà méjì. Hmm. orí ìjì mèrè méjì. méjì méjì ó hmm. ní odidi ẹyà gbé o hmm. méjì ó lálùkò méjì olóòtẹrẹ hmm. méjì nbẹ nbí àgùntàn tá a pa sí méjì ni méjì ni méjì ni adóòdẹ rẹ lẹ́yọ̀kan lẹ́yọ̀kan àpótí ìrókò là á ṣe é sí ọ̀sẹ̀ nífa tọ̀sẹ̀ tẹtù nífa. àpótí ìrókò là á ṣe é sí. ìran tó bá lè ṣe mm-hmm. ọmọ wọn kẹrin lóhùn kò ní bá wọn yóò lò sí lórílẹ̀ tó bá wà mọ́. kò ní bá wọn yóò lò sí. kódà bọ́ mọ òun níṣẹ́ lọ́nù kọ́bọ́ bíi tí ó ti rówó kankan tí ó kà bọ́ hmm. iṣẹ́ tí bàbá bàbá ṣe ah mo máa sọ hmm. ogun tí bàbá ọba ṣe ọmọ òtún jà. ogun òtún jà ogun òtún jà kó kàwé kó kú òun ran ọ ẹ máa ba yín náà ni ìwọ hmm. try possible ìwọ fi ẹ fi rẹ bí jésù ti fi rẹ̀ tọrẹ fún gbogbo ayé hmm. bíbélì sọ pé lórí bí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ hmm. ó fi ọmọ méjì inú rẹ̀ ló ta wá lọ́rẹ. Hmm, fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó lè ní iyè ṣùgbọ́n kó lè ní iyè àìnípẹ̀kun. bẹ́ẹ̀ ni ìwọ sàárì ara rẹ ni ọ sàárì ara rẹ bá yí ọmọ rẹ ló ṣe dáa ìwọ lọ sùkú ìjọmọ rẹ ọlẹ́kàwé. kódà bá kàwé tán bí ọba tó rọ́nà jọ lọ kàwé lókè òkun ìwọ bọ́ńbẹ́nu ìwọ bọ́ńbẹ́nu Olódùmarè ó pẹ̀lú olódùmarè ó wà pẹ̀lú wa àmín olódùmarè ó wà pẹ̀lú wa àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Ah, kí n tó máa kí n tó máa kí n tó máa sọ àwọn ọ̀rọ̀ mi lọ kí n tó máa sọ àwọn ọ̀rọ̀ mi lọ olódùmarè ó wà pẹ̀lú wa ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin wa tẹ̀ ń gbọ́ wa ọlọ́run ó pẹ̀lú wa. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. èyí tí mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ ni sà. ẹ káwọn èèyàn máa yọ mí lẹ́nu púpọ̀. ẹ káwọn èèyàn máa yọ yín lẹ́nu hmm, púpọ̀. wọ́n á fẹ́ ní Ah. kìnìún kan táwọn òyìnbó ń pè ẹ̀yìn ilé ìbò ń pè ní customer care. customer care service. service. ń pè mí pèmí pèmí òun mi bá sọ̀rọ̀ hmm, hmm. tọ́jà pé bẹ́ẹ̀ bá pè láago méje àárọ̀ láago méje alẹ́ ẹ̀rẹ̀ ni gbé. tí èèyàn ó gbé pé à wọ́n ṣàlàyé fún yín bí tí bá wà tí n bá ń ṣe lọ́wọ́ gbàtẹ́rì mi bá sọ̀rọ̀ hmm, tí ò ní sínú pé ah, àti ẹ̀ pé bàbá pé bàbá bàbá ò gbé e àbí Mm-hmm. a big size. a big size. a small. a small. a medium size. ìwọ tí jẹjẹrẹ bá ń dà láàmú tára rí ògbé pẹ́pẹ́pẹ́ tó a product ẹ̀yọ̀ kan ló wá fẹ́ rà ní a sì lè ta lè ṣàìmọ́ra wọn fún ọ tí wọn náà dọkùnrin lẹ́ẹ̀kan náà. Hmm. ìwọ tó ní àìsàn àtọ̀gbẹ ìtọ̀ ṣúgà a lè ta lè ṣàìmọ́ra wọn fún lóòótọ́ la ní sulafẹ́ tì. bẹ́ẹ̀ni tó ṣe fún ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ni ṣùgbọ́n òun náà lásàjọmọ́ra wọn ní bá ti ṣe àwọn òdàṣe tó hmm, yàtọ̀ síra wọn. ẹ rí i pé èèbó tó ṣe ọkọ̀ kan bẹ́ẹ̀ ni o ayọkẹlẹ oyọkẹlẹkẹlẹ ayọmẹyẹ wọ́n tún sọ̀ka àfòlókè. àfòlókè ìwọ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ hmm, hmm. fẹ́ni tó kó ẹ̀rọ eh, eh, bá ní sọ̀rọ̀ tèmi gan. gbọ́ dáadáa o. àwọn egbòogi tí mo fẹ́ sọ ọ́ lẹ́yìn hmm, téèyàn fi níláárí téèyàn fi níláárí tó bá ti ṣe oní one million. tó so ní one fifty tó so ní one eighty ló bá kọ́kọ́ ṣe bó so ní one twenty lọ́wọ́ kọ́kọ́ ṣe kódà bó so ní one eighty lọ́wọ́ kọ́kọ́ ṣe lórí ẹkùn ìbẹ̀ ló ti rówó inú owó lèèyàn ti gbogbo ṣe oògùn bó bá ti ní láárí bó bá ti ṣèkẹ́ tí ò ti ṣiṣẹ́ tó ṣe nǹkan àwọn àgbà sí hmm. ọ̀nà rí ó sì là hmm. ó rò ó ṣáájú mi hmm. tó nà nǹkan ni wípé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wá sí tó jẹ́ kọ́sítọ́mà tí a tògbómọ̀sọ́ tògbómọ̀sọ́ gangan ra nǹkan lógbómọ̀sọ́ gbàgbé rẹ̀ mọ̀sùn kankan mọ́kẹ́ ogun ẹ̀rọ tẹ́ ẹ̀ máa ẹ̀rọ bá tẹ́ ẹ̀ máa pè ní o oh eight one. o oh eight one. five seven. five seven. six four. six four. six two. six two. six two. six two. o oh eight one. o eight one. five seven. five seven. six four. six four. six two. six two. six two. six two. tọ̀yọ́ state inú àti agbègbè rẹ̀ tó fi mọ́sùn state tó fi mẹ́kìtì. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́. ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ labẹ́kúta tó wà labẹ́kúta tẹ súnmọ́ gbogbo ẹ mọ́jẹ̀bú báwọn ní tẹ ẹ lè pè sí o eight o eight o eight three eight three zero one zero one twelve twelve twelve twenty one o eight o o o eight three eight three zero one zero one twelve twelve twenty-one twenty-one Lagos State customer care eh, ni ọ̀fẹ́ akọ́lọ́tì ni mm-hmm. ọ̀fẹ́ rí àwọn òṣìṣẹ́ mi ni mm-hmm. ọ̀fẹ́ mọ̀ bó ṣe dọ́dọ̀ mi ni mm-hmm. àwọn tó tó pè ní. Ah, ìwọ tó ń táìpù mọ́ bá wa táìpù ọ lè ṣe mistake ọ lè ṣe mistake. ẹja tó pè fún tí Ọ̀yọ́ state wọn gbogbo. Ọ̀ṣun state ẹ̀yọ ẹ̀rọ tẹ́ pè wá sí oh eight one oh eight one five seven five seven six four six four six two six two six two six two oh eight one oh eight one five seven five seven six four six four six two six two six two. gbogbo ẹ̀yin Èkó pátápátá gbogbo ẹ̀yin Èkó gbogbo Ògùn state ní mm-hmm. gbogbo Lagos state ní bá ń lọ orí ẹ̀rọ bá ń sọ wá sí oh eight two oh. Mm-hmm. oh eight two oh. eight three eight three zero one zero one twelve twelve Twenty one. twelve twenty one oh eight oh oh eight oh eight three eight three zero one zero one twelve twelve twelve twenty one. tọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan hmm. tí ọmọ yín ti ń sọ̀rọ̀ látàrà. ti bàbá gangan o hmm. hmm. ètò three three five three three five eight zero eight zero double six double six four four oh eight two oh eight two three three five three three five eight zero eight zero double six double six four four ẹ bá mi farabalẹ̀ tún pé dáadáa kẹ́ wá pé zero number yẹn náà. oh eight oh three three five eight zero six six four o oh eight o oh three three five eight zero six six four. z number o oh eight o twenty forty fifty nine fifty four o eight o twenty forty fifty nine fifty four àwọn èèyàn kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí n tó sọ tí mo fẹ́ sọ ìní ó jẹ́ tiriwa tipẹ́tipẹ́ hmm, wọ́n wá hmm. wá mi mo wá ní kí ni ẹni ọba ní òun ó ṣe bí ìní ẹjẹ́ ó ṣe kárí hmm. wo tí mo bá dẹ̀ là lọ́rùn mi àwọn ẹlòmíì ọlọ́run ò pé olówó ọlọ́run pé ẹ jẹ́ kọjá kọjọ́ ọlọ́run ló kárí. ìtọ́fà hmm. tẹ fi rira tipẹ́ lórí afẹ́fẹ́. lórí afẹ́fẹ́ nù o. àwọn kan ń jáde ẹlòmíì lè pòun lẹ́gbẹ̀ẹ́ jí Ògbómọ̀ṣọ́. mọ̀sọ́ gbẹ̀kẹ́ni limited ìrọ́dẹ̀ ní kìnní kan ajé ajé ajé olókùn kan ìrọ́dẹ̀ ní èmi kọ́ o hmm. ìwọ tó ń wò mí wọn nífẹ̀ẹ́ lómi ìsọ́ ní ìsìn. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. wọ́n wọ́n náà bóun ó sì bó kọ mi jẹ́ mhm. ẹ̀ ìbádùn mi tó ọba adéda fúnra rẹ̀ ni ó fọwọ́ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ òun yóò fọwọ́ àṣẹ àṣẹ àṣẹ ònu ọlọ́ọ̀nù ònu àwọn ìyá mi ònu àwọn tó la yẹ fún àwọn o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n tó la yẹ hmm. fún o oríṣiríṣi ni ó olùdókítà hmm. káyé ní ọlọ́wọ́ lọ́nu. Hmm àwọn nu ó dáa ẹ ṣeun bàbá ẹ kú òní àti àárọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ tí bàbá ti sọ yẹn ẹ ti rí àwọn nọ́mbà tán pè kalà fún customer care òun náà ni wọ́n wọ́n ti sọ yẹn ẹ máa pè é látago méje dàgo méje tó bá ti ń tó bí aago mẹ́jọ lálẹ́ tán àbá gbé àbí tí ò bá lọ wọ́n fẹ́ kí n ṣe nọ́mbà bàbá o ọ kọ́ pé nọ́mbà bàbá kí bàbá gangan kí wọ́n gbé fúnra ara wọn àbí wọ́n fẹ́ ra product àbí òun ni bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn ẹ̀rẹ̀ mọ́ gbàgbé bí tẹ́tí lè máa rí iṣẹ́ wa wò ẹ rí wò lórí ìgbà wáṣẹ̀ Yorùbá TV ẹ dẹ̀ rí wò lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì lọ́dọ̀ bàbá Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tó bá ti jù bá ń lọ ẹ rí ẹ̀ràn wọn o. ẹnìkan bá ti sọ pé kinní kan fún ọ̀ràn o bẹ́ẹ̀ bá ti rí nọ́mbà mi pè tàbí ẹ pè yín gbé ẹ pè ẹ pè customer care available mhm. tẹ́ bá fẹ́ ràn wọn. ẹ tiẹ̀ ti máa gbọ́ tán ti máa sòyìnbó tán tán tán tán ètò yóò máa sọ yorùbá mm. tẹ́ bá wá pè tán bá ṣèbò tẹ́ bá gbé ebi tẹ́ bá sọ pé ẹ dákun ẹ sọ yorùbá ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ti lọ́rin ti lọ́rin Oh. oh nine oh twenty seventeen nineteen ninety nine. Mm-hmm. gbogbo àwọn tó wà ní Kwara State mọ́lẹ̀ Haúsá. mọ́lẹ̀ Haúsá mọ́ ọ̀fà òkankan yẹn o oh, oh. mm-hmm. twenty seventeen nineteen ninety nine kò jù bá yẹn lọ bẹ́ẹ̀ mọ àwọn nìyẹn. tọ́ ẹ bá fẹ́ràn product bẹ́ẹ̀ fẹ́ pé wòlẹ̀ lè rí bàbá ẹgbẹ̀jì gbẹ̀jì ẹlẹ́ búùkù tẹ́ fẹ́ búùkù pẹ̀lú bàbá tẹ̀ ní dààmú wọ́n sọ bẹ́ẹ̀ sí lọ́dún bẹ́ẹ̀ sì rí wọn. torí ọ̀nà pọ̀ ẹni bá mm-hmm. wárí yóò máa jẹ́rìí sí ti mọ̀ sọ yìí mm-hmm. ẹlòmíì ó ti délẹ̀ ní ká tó rí àyè dá lóhùn ọmọdé bá ti búùkù kalẹ̀ àwọn báyìí tó ti búùkù kalẹ̀ ládàá mm. lóhùn. wọ́n tó fẹ́ wá láti àṣẹ ah, àṣẹ ah. bẹ́ẹ̀ hmm, ni ọlọ́run lọ́bọ ológun hmm. eh, eh, a máa rí àwọn awọ kan lẹ́yìn yín náà bàbá a rí àwọn awọ. bẹ́ẹ̀ ni hmm. àwọn awọ tẹ̀ ń rí wọ̀n wọ̀nyí. bẹ́ẹ̀ ni àwọn tó wà lẹ́yìn. a sọ̀rọ̀ ba eh, awọ gala. awọ gala awọ èṣù. awọ èṣù. àrísàmì ọlọ́mọbẹ lára wọn àwọn baba wọ èpè láwọ gala o. Mm-hmm. awọ awọ ọ̀gbọ̀ngbọ̀n ni wọ́n pè. awọ ọ̀gbọ̀ngbọ̀n. Eh, hmm. awọ àgbọ̀nrín. awọ àgbọ̀nrín. ni awọ ọ̀gbọ̀ngbọ̀n. awọ hmm. ìgbọ̀ngbọ̀n. Hmm. gbọ̀nrẹ̀rì ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n. gbọ̀nrẹ̀rì ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n. gbọ̀nrẹ̀rì ajé tèmi fún mi wá o ẹran gbọ̀ngbọ̀n. awọ n tà fi ń fa àwọn awọ ẹ̀ hàn. bẹ́ẹ̀ni. bá a bá sọ mo fẹ́ mo fẹ́ fi sọ àwọn àjò tọ́rọ̀ bá kàn. tọ́rọ̀ bá kàn. nítorí ogun tí Yorùbá ní ìṣòro hmm. tí àwọn èèyàn wá ní nísinsìnyí. bẹ́ẹ̀ ni sà. báwo làwọn náà ó ṣe lù ṣe. Eh, báwo làwọn náà ó ṣe là tí wọ́n lù. Hmm. tí wọ́n ò ní fẹ̀sìn tàn wá mọ́. Hmm. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá tí wọ́n ò ní fi ẹ̀sìn tàn wá mọ́. bẹ́ẹ̀ ni. tí wọ́n ò ní fi ẹ̀sìn gbà sáwá dànù. àṣà Yorùbá lè yìí ìrìn àjò Yorùbá lè yìí òun ò sí nífẹ̀sìn gba àṣà wa dànù. dànù. àṣà bẹ̀rẹ̀ látòrí oúnjẹ. bàbá ti jẹun tán lóògùn. bẹ́ẹ̀ ni kódà àṣà yorùbá ìrìn ni ìrìn ni yorùbá ń rìn láàárọ̀ ni ń hmm. rìn lóko ń rìn bọ̀ ní ìwọ tó bá ń yára ń gbókòtò gbé wálé fúláàtì ọ̀fẹ́ pàyánù. bẹ́ẹ̀ni <laughs> bí màmí nu màmí ò níyà ẹ dá mi padà sí o. oògùn <laughs> hmm. tí ń lò ẹ ní ẹ sì lẹ́tọ̀ sí yà hmm. ìyá ń gbatẹ́gùn abẹ́ igi ni oògùn nu. oògùn nu. atẹ́gùn abẹ́ igi oògùn ni kọ́lọ̀ òyìnbó gan sáyẹ̀nsì pé táwa mí sínú làwọn igi ń fà síta. fà síta. táwọn ń fà síta làwọn ń fà símú. Hmm. rọ́ọ̀nù rọ́ọ̀nù bẹ́ẹ̀ ni pé tí o ṣe pé ẹ̀dá kan bá mi tán èsì hmm. oxygen carbon carbon dioxide gbogbo àwọn nǹkan wọ̀nyẹn hmm. tó nature kí artificial one bàbá ẹ̀yẹ sẹ́mi wo ẹ bá tó ṣẹ́jú márùn-ún ah. ẹ ti mi padà. láìláì <laughs> láìsọ tó wà nù ẹ tó wà nù mí kó máa gbórí jáde yóò máa. a máa sóògùn rẹ ni. a máa sóògùn rẹ ni téèyàn fi lè sẹ́mi. ẹ mọ̀ pé bàbá ti wá hmm. bàbá ọba ni wọ́n. bàbá ọba ni wọ́n hmm. tó bá sẹ́mi lọ́wọ́ ní ilé ti kú. rárá ọlọ́run jogún agbára fúnra yorùbá hmm. láti láti ṣèrànlọ́wọ́ fún lórí iṣẹ́ tí kálukú bá ń ṣe é fún un ó ṣègùn ní ọ̀fọ̀ bàjẹ́. bẹ́ẹ̀ ni ọba tó yájú sọ́ba àwọn náà ń wó yọkú omi. bẹ́ẹ̀ ni. àwọn náà ń wó yọkú omi ẹ̀ bàbá mi. Hmm. ó ṣe jẹ́ nu àwọn náà wọ́n sì fọba sí. àwọn náà ló dẹ̀ fọba sí. ọba yà á sọ̀rọ̀ béèyàn ṣe déèyàn ńlá téèyàn lò téèyàn fi déèyàn ńlá yáláyé. ohun téèyàn lò téèyàn fi déèyàn ńlá kò papọ̀ má wúre. ah ẹ wo ẹ̀yin èèyàn wa. ọba ti lò bẹ́ẹ̀ ni ó sì rí torí mi ò ní fi gbàgbọ́ kan nú. Hmm. Eh, kò dìgbà tó bá ń sẹ́yìn àrẹ ẹni àbí tó ní àbẹ̀gbẹ̀ ọ̀gbẹ̀jì sọ ká lè wá sọ́dọ̀ rẹ̀ ni. Ah, ah. bẹ́ẹ̀ ni eh, mélòó mélòó mélòó lè tiẹ̀ dá lóhùn. Eh, Ọlọ́run ṣe láti ọmọ ti bẹ̀rẹ̀ sẹ́yìn. iná ni ò ti sáyé ilé ẹni bá mọ̀ mí dáadáa ń gbà mọ àwọn ìjẹ́ ti ra mọ́tò kankan. Hmm. látàárọ̀ dalẹ́ ní dalẹ́ jòló. lo yóò sì sí sí fóònù. Hmm. a lọ family house a lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní family ah, house. Ah, ah. tó náà kọ́ ni pé family house ń yàrá àwọn jẹ̀mọ́ wa á bẹ̀ á fi hàn wọ́n. tọ́ra àwọn jẹ̀mọ́ ti fà á gbálà ìka tọkọ́. pé ká tù ká n ò dẹ̀ gbà láti. ládùúgbò wa lóògùn mọ̀sán obìnrin ọkọ̀ wọ yàrá àwọn jẹ̀mọ́ bàbá àtẹ̀mí rí o. Hmm. obìnrin owó ọbẹ̀ rí tá a bá dẹ̀ filẹ̀kùn sí yóò yọ. àwọn funfun dán yẹlẹ̀kùn kó mẹ́ àtọ̀fun nìkan wà lójú bẹ́ẹ̀ hmm. kò sí ọba wọ yàrá kò sí tọrọ mẹ́ tí ò rí bẹ́ẹ̀ kó o tó kó bẹ́ẹ̀ ló ti bàtẹ́ Hmm. níbẹ̀ mo ti mọ̀ pé ọlọ́run ọlọ́run ní sàtífíkẹ́tì máa fún yàn. ọlọ́run ní sàtífíkẹ́tì tó máa fún yàn. ó hmm. sọ̀rọ̀ ẹnu àkókò hmm. débẹ̀. a débẹ̀ láìpẹ́ yìí a débẹ̀ ah. láìpẹ́. kò sí nọ́mbẹ̀. kò sí nọ́mbẹ̀. ọlọ́run ní ìwé ẹ̀rí tí ń fún bàbá wa tọ́ba ti sọ ọlọ́gbà ìwé ẹ̀rí ẹ̀ àfàìsọ bàbá ti wí ni. ewì ayé wí èlùgbọ̀n ti gbà. Ah, bàbá mi eh. bàbá mi bẹ bọ́ọ̀ bá ọmọ bíi tẹ́ sọ pé wọ́n ti ẹni àlẹ́ ni tẹ́ ń gbé ilé ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni. tẹ́ mo dé wá ọ̀dà ọ̀jọ̀ mọ́ ó sì tún lóyún ó dẹ̀ lóyún hmm. baba ilé ọmọ lè wù padà. àwàlà àwàlà fọwọ́ sí ju ìran wa. kí hmm. fáwọn ọmọ Oòduà tó wà lókèèrè. ìdàpọ̀ hmm. méje ìran ìyàwó jẹran ìran Yorùbá ìran Yorùbá tó bá gbọ́n kì í jìyà. ó ti sàpòyà kọ́. ọ̀sùn kọ́ yóò padà wá rè. ẹ má sọ lẹ́nu o. Hmm. ọmọ tí ọ̀sọ́ lẹ́nu lọ́mọ tí ń sóògùn ẹ máa sóògùn òkùnkà ni ẹ máa ṣe hmm. ẹ sì sóògùn kà náà ẹ ṣe sọ́wọ́ sọ́wọ́ ni ẹ ṣe ra yín kà ní òògùn hmm. kà wà fógun. bàbá ẹ stamp ẹ pé kán máa sóògùn. mo sì sọ kàn mo ní wọ́n máa sóògùn dáadáa. oògùn dáadáa náà ni téèyàn fi ní lílárí kó tọ́jú ara rẹ̀. kó tọ́jú ara rẹ̀ kí wọ́n lọ kí wọ́n má pa àmọ́ kó sóògùn kà sọ́wọ́ kó sóògùn kà sọwọ́ èèwọ̀ náà lóògùn kà wọ́n fi pamọ́ ni. wọ́n fi torí tógun bá dé. ológun bá dé ìbá oògùn kà ní gbogbo píṣù náà ṣe oògùn kà ní bọ́ọ̀lù ah, oògùn kà ní. alẹ́ mi náà lóògùn kà ní irú àwọn kan tó gbéra wọn ní kinní kan kí n sọ wọn láta. Eh, eh, kése kéèyàn máa lo olókun lo a sọ̀rọ̀ débi àṣìlò agbára kọ́ àyìnbó hmm, hmm. lè ṣàṣìlò agbára o. Hmm, tó gun ọba. tó o bá sọ fún wa pé ò sí àwọn èèbó tàbí kó nílé kan máa yájú sí wọn wọ́n sọ fún mi wá wọ́n kọ̀ọ̀kan wọ́ọ̀nù wọn ah, láàrin ìṣẹ́jú márùn ee ó parí nu. ẹ sì wájú sọ fún yín o yorùbá náà ní agbára ọ̀rọ̀. yorùbá ní agbára ọ̀rọ̀. a bàbá mi ah, ah, mo eh, sọ èmi máa. bàbá mi ní olúgbòhùn bàbá bàbá mi ní olúgbòhùn kásẹ̀ pé mi ò lóògùn. bẹ́ẹ̀ni bàbá mi lọ́mọ. Hmm. Hmm. wọ́n kàn sàwọn àlàyé fáwọn wọ́n sì fi hàn wá. fi hàn yín bó ṣe rí ni. bó ṣe lóore o. Hmm. àmọ́ ẹ má sí lò. lò ó ṣe mọ̀ pé táwa náà bá sì ti dẹ̀wò rí. àwa náà jẹ́rìí bàbá wa mi. bẹ́ẹ̀ni jẹ́rìí bàbá tèmi lèmi jẹ́ ẹlẹ́rìí bàbá. Hmm. wọ́n ń pe àwọn ibì kan bí a mọ̀ pé n tà ń sọ̀rọ̀ sí orí àgbáyé là ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá gbogbo àgbáyé ló ń wò yín báyìí. ìlú kan bẹ níwájú Abẹ́òkúta lọ́nà ìjòun níwájú Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni. ní ọdún náà bàbá bàbá mi wọ́n sáwó lọ bẹ̀. ẹ gbọ́ mi yé. mo ń gbádùn yín bàbá. ọyẹ wa mú púpọ̀ lọ́dún náà. ọyẹ wa mú. Hmm. ọyẹ mú ọyẹ mú débi pé nígbà tó yẹ mú hmm, ẹja nu omi ń kú. ẹja nu omi ń kú. àwọn arúgbó púpọ̀ àwọn ọmọ kéékèèké tó ń sẹ̀ bí náà òtútù pa wọ́n àwọn àgbààgbà wa ó wá pé láwọn jọ wá ké sí bàbá bàbá wa wọ́n wá gbé wọ́n wá gbé wọ́n wá ṣépè Olúgbòhùn ṣépè wọ́n fi súre sínú ìlú yẹn láyé táyé bá ń jáyé ọyẹ́ ọ̀gbọ́dọ̀ mú nílùú yẹn. táyé bá ń jáyé ọyẹ́ ọ̀gbọ́dọ̀ mú lu yẹn. sísè tẹ́ ẹ bá ń lọ Abẹ́òkúta ẹ bá ti kó lẹ́nu báńdìrì Abẹ́òkúta sílùú yẹn tí inú òtútù inú ọyẹ́ tẹ́ ẹ gbọ́n báyìí tẹ́ bá ti fẹnu tẹ báńdìrì ọba náà ni. wẹ́dà yà change. Hmm. More than almost uh, eh, 100 years ago. Ah! hmm. Bàbá a ní Yorùbá ni president nísìn irú àwọ́ọ̀dù tán pín kọjá òun ó yẹ kán fún yín. Eh, eh, Ẹ̀wọ̀n ò lè fún aláwọ̀ọ̀dù fún nǹkan báwọn. Hmm. Bẹ́ẹ̀ ṣe ń tú àwọn èèyàn lẹ̀ ni. Ẹ ní sùúrù ẹ pé ń sáwọ. Ẹ jẹ́ àwọ̀ bàbá. Ebi Yorùbá ni kọ́ máa sọ̀rọ̀ àwọn ni kọ́ máa dùnra wọn lóhun. Hmm. Hmm. à ń bàbá wa ṣáájú wa àgbà náà mm-hmm. bàbá wa Akíntọ́lá mm-hmm. ẹ sọ̀rọ̀ kan fún yín tí ó yẹ kí n sọ lórí afẹ́fẹ́ hmm. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín hmm. bí bá ti fi parọ́ ó kù mí ọkọ̀ lọ́hùn ṣé ń gbọ́ mi yé. bẹ́ẹ̀ ni bàbá bàbá Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni sà wọ́n parapọ̀ mọ́ àwọn Haúsá bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà bíi àsìkò àwọn Yíbò àwọn èbó lọ́wọ́ kọ́ńdáìsì wa tán sòfin fún wa wọ́n gbàgbé wọn ọ̀sán fún apá lóògùn wọ́n gbàgbé wọn sọ fún wọn pa lóògùn. ẹja lo yorùbá ká fi pọ́n wọn lé hmm. wọ́n gbìyànjú ká má dá wọn lẹ́bi hmm. Hmm. torí bí wọ́n lọ gbogbo àná lọ ọyẹ ń ṣe mo fi pé oògùn wà. a bàbá wa adájọ́ ń bẹ́ lè tí wọ́n kọ́ òfin orílẹ̀-èdè wa yìí wọ́n lè rí oògùn bẹ̀ wọ́n lè rí. wọ́n lè rí. a bàbá wa fún agbófinró ń bẹ ńlá lè wọ́n ń gbọ́ àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ gbá yẹn ló kájá gbé lọ́tọ̀ ọlọ́pàá wọn ò filẹ̀ ni wọ́n ní sọ sáńjá dání. pẹ̀lú torí kò sínú òwe òfin. Hmm, òyìnbó lumọ́gùn rí. wow this is thunderbolt. <laughs> Ah, àrà tó ní dídè tó ní tútù lélẹ́yìí tútù lélẹ́yìí o wọ́n dè mí wọ́n tútù tú mi lójú wa sọ ní thunderbolt. Hmm. mọ́gùn nìkan ló lé èbó nú Yorùbá. mọ́gùn nìkan. ẹ bá lọ ọlọ́pàá mú tó yà wọ́n bá lọ ọlọ́pàá mọ́kọ̀ rẹ̀ bó fún mọ́gùn sóńlá ní ọlọ́pàá ó ní kí ni tùmọ̀ eléyìí. kí ni tùmọ̀ rẹ̀. kọ́ àpúrúfẹ́bù. Hmm. Eh, gbogbo alábọ̀ kí n má gùn bẹ́ẹ̀ o. ó wà o. <laughs> a mọ̀ pé òkà lù ó wà o. lílọ <laughs> bí òkú rọ́bà hmm. kò sínú òfin orílẹ̀-èdè wa. ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá mo gbádùn yín gan mo rí àṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ wà o pé tá a ní kígi gbẹ tí ó gbẹ. alẹ́ lòun ẹ̀ máa sọ àwọn olùgbòhùn mọ̀ ah, kẹ́ẹ̀ bá mọ̀ tí jó olùgbòhùn hmm. ọba mi òkè ní jẹ́ bẹ́ẹ̀. ọba mi àwíbẹ̀ ṣe bẹ́ẹ̀ àṣírí èèyàn fi direct communication hmm. to our almighty lord. Ah, bàbá mo rántí mo rántí <laughs> ìwọ tó bá wà wà rántí lọ́hùn wà ó a rí i tẹ yọ jáde. <laughs> ẹ wá wo bàbá wa Awólọ́wọ̀ wọ́n ń o àwọn náà hmm. nígbà wọn ṣe fún wọn o bàbá wa Akíntọ́lá ní tí wọ́n á ní ìfẹ́ sọ tí mo fẹ́ sọ lọ́rọ̀ ni hmm. bàbá wa Akíntọ́lá bẹ́ẹ̀ àwọn akọni ti lọ́lẹ̀ yorùbá hmm. ààrẹ ọ̀nà kakanfò hmm. ìlú kan ń bẹ lọ́dọ̀ wa ni hmm. nítorí máa sọ bẹ́ẹ̀ ni sà kí wọ́n lè wá àtúnṣe sí àwọn ọmọ ilé e. kan lè wá àtúnṣe sí. ìyàwó wọn ń bọ̀ ìyàwó bàbá akíntola ń bọ̀ ń kàǹpé bọ̀ wá nígbà ayé sọpẹ́sà kúkọ́ wọ́n wá sun mọ́tò wọn náà bẹ́ẹ̀. wọ́n sun mọ́tò wọn náà bẹ́ẹ̀. bàbá akíntola akíntola bàbá lámilámi àjàlá àgbé bàbá mi ló sọ fún mi ra bàbá tiwa ló ṣe é fún wọn. fún wọn. gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà. Hmm. gbogbo tí àwọn bàbá sọ pé yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ló wọn sọ lẹ́nu lásán àwọn bàbá wọlọ́wọ́. Hmm. fi nǹkan sọ̀rọ̀ ní. àwọn ọmọ yorùbá yẹ kó yẹ ọlẹ́mọ yàwùsọ ọlẹ́mọ yẹ yíbo. gbogbo tí wọ́n sọ yóò ṣẹ. Hmm. bí mo ti sọ fún yín. tí àwọn sọ yóò ẹ bí ọba kí bàbá Ọbásanjọ́ wá sọ̀rọ̀ kẹ́ ní kò sọ̀rọ̀ mẹ́ wọ́n tara yín jẹ. ẹ òwú eh, irúmọlẹ̀. bàbá mi eh, eh, ọ̀dọ̀ Yorùbá ń bẹ lọ́dọ̀ wọn hmm. bàbá kan ṣe bá ẹ rí pé tẹ́ bá ti rẹ́ni tí bá ti ń bọ̀wọ̀ fọba hmm. bàbá wa ṣe jẹun ẹ wo ọjọ́ orí wọn sí o ọjọ́ orí bàbá wa Ọ̀nìrìṣà. bẹ́ẹ̀ni. tí bàbá dọdọ Ọ̀nìrìṣà wọn dọ̀bálẹ̀ ní. wọn dọ̀bálẹ̀ ní. téèyàn bá lọ́dọ̀ kò ní mọ lọ́dọ̀ tọjú. ee téèyàn bá ní ọlọ́dọ̀ kò ní mọ lọ́dọ̀. téèyàn bá lọ́dọ̀. mọ lọ́dọ̀ tọjú. Hmm. bàbá wa bàbá wa Ọbásanjọ́ èyí dọ̀bálẹ̀ ní. Hmm. torí gbogbo nǹkan Yorùbá ló wà lọ́dọ̀ wọn sì yé wọn ọjọ́ yé wọn hmm. kí ẹ̀rọ náà bàbá aláàfin gbà yé wọn kọ́ wá pera rẹ̀ nìkan. kọ́mi wàá dọ̀bálẹ̀ yóò ti bàbá ti sọ̀kan fún náà ni ó ti gbàlejò nù. bẹ́ẹ̀ ni ó ṣe rí. ó gbàlejò ni ẹ má jà máa tara wa o. ó gbàlejò ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àṣà là ń sọ o. Hmm. bàbá wa Akíntọ́lá ló wá fìbínú pẹ̀lú kí bàbá wa ṣe fún wọn. bàbá ah! bínú sí wọn bàbá wo bàbá wa Akíntọ́lá inú bí wọn púpọ̀ pé ah, hmm. ogun ọ̀kọ́ àwọn nídàálẹ̀ ilé ló ti ló ti wá kó àwọn ìwà sùmọ́tò àwọn náà. gbogbo àwọn tó lọ́wọ́ sí ogun ọ̀tẹ̀ hmm. tó pa Akíntọ́lá hmm. bí wọ́n ṣe pé kò tó kú gbọ́n wọn lọ́sẹ̀ mọ́lá nílẹ̀ ń tọ́ yìí. ta ó lẹ̀ náà ń bẹ lára wa Yorùbá náà ká mójútó ni. ká mójútó ni. àólẹ̀ àólẹ̀ àwọn aláàfin Ọ̀yọ́ ẹja àfò nǹkan Yorùbá ń bẹ pẹ̀lú hmm. direct communication lọ́dọ̀ àwọn bàbá wa àmọ́ ẹ mọ̀ jà ta ogún ran Yorùbá. ká mọ̀ ta ogún ran Yorùbá. eré tí mò ń sanu hmm. tí mo fi kọ́ ni mo fi ní mọ gọ gbogbo ká mọ̀ ta ogún. ẹ dákun ìwọ tó olóòka lòwú lọ́tọ̀ olówó lọ́wọ́ tí ẹlẹ́yà mi wá dé tí bọ́sẹ̀lẹ̀ rí nìkan bíi ọdún méje sísìn hmm. sí mẹ́wàá mo fọlọ́n búra sí i ojú mẹ́wàá lọ díẹ̀ mo sì ní Àbújá dáadáa nígbà náà mo lọ Àbújá àyè tí ìhà fún mi púpọ̀ báyìí ni wọ́n wá bá mi pé àwọn ń fẹ́ àfẹ́ rí two hundred million hmm. àwọn ń fẹ́ ayẹta àbọn twenty million ọ̀rọ̀ tí mo sọ mo búra lórúkọ Ọlọ́run mo fi gbogbo ọmọ tí mo bí láyé búra hmm. àwọn ń fẹ́ òkìgbẹ́ tó bá jájú five million ah, àṣé wọ́n ti múra ìtọ́nsẹ̀lẹ̀ yìí lẹ̀ káì kò tí ì sí báyìí. wọ́n ní kí ni fẹ́ fi ṣe wọ́n láwọn alágbára kan ní wọn ní ìsìn ló yé mi mo wá ké fún àwọn ẹgbẹ́ ìṣègùn gbàdẹ ẹ má sọ oògùn yìí fún wọn o hmm. ṣùgbọ́n o kéèyàn má jẹ haramu hmm. aláàlí ló sì kọ̀kọ̀ wáyé. kò wá yìí báwo ló ṣe ní jẹ. ebi sì ń pààyàn àkọ́kọ́ hmm. jẹ tó bá wà nílẹ̀ nìkan tó mọ jẹ tó bá rọ o ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín bàbá. ìlànà fi ń sọ pé kí ẹ̀ràn Yorùbá mọ̀ mẹ́rin gbogbo tá àkókò ṣe ó jókòó jù lọ bàbá àti ṣe jù lọ ẹbẹ́ ní bá gbé dé Yorùbá ni ó ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá déwé mọ ni. tí wọn sọ mo fi ní mọ mọ ìní tí mo ń ṣe yìí kọ́mọ bá bàjẹ́ yìí. kọ́mọ bàjẹ́ torí ìran Yorùbá ni. tá à bá ń rí ṣe hmm. ẹ máa gbọ́ kí ìran Yorùbá bá rí ṣe Yorùbá gbọ̀n hmm. báwo ni wọ́n ṣe wá so bọ́ǹbù mọ́ Yorùbá lọ́rùn pé àwọn òfin ní hundred million kọ́ lọ kú láàrin ọjà kọ́ lọ yin bọ́ǹbù kó má kó hmm. wọ́ọ̀kù Yorùbá gbọ́dọ̀ bá lọ Yorùbá bá ló ní kú o. kò ní kú. ayọ̀nà wo Hmm. elédè mi ìyàlọ eléyà mi ní ìṣirú ẹ wọn rò pé tí wọn bá wọn bíjọ méjọba ni wọn sọ mọbù wọn lọkọ lọ kú Yorùbá yìí ṣe o hmm. tí Yorùbá ò bá yóò lò sí tẹyẹnyẹn wọn yéé pèrè Yorùbá ránṣẹ́ àkíṣẹrù hmm. ọba yíwọ ló kú. ló bá yíwọ ní olórí ni wá. ọmọ bàbá wa yíwọ ìdọgbọ́n tí mo èmi ọ̀wà èmi náà gbọ́n tó bẹ́ẹ̀ bá fún yàn lóògùn bá dẹ́ fún lóògùn àdá bébí bá dé sóògùn bá lè bọ́ kò lè bọ́ kò lè bọ́ rárá tìbọn ọ̀ràn hmm. tìbọn pátá yèrè onítùmọ̀ ẹlòmíín lọ kókóso. Hmm. tí ó kú dànù bẹ́ẹ̀ ni. kéèyàn mú bàwá parẹ́ hmm. kọ́mọ̀ pọ́ lọ́hún ń bẹ bíta àtijọ́ àwọn àti bàbá bíta àtijọ́ ìlà fi ń sọ àwọn àwúrè yìí ìwọ tó bá rówó tó bá lè wá sókun mẹ́sàn ṣé fúnra rẹ mi ò ní yọ kankan kú mẹ́ ẹ ní yọ kankan kúrò mbẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èmi bẹ́ẹ̀ ni mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀. ìwọ tó bá sì lówó lọ́tọ̀ ò lè ṣe kọ́ mọ́ bá ṣe mistake mm-hmm. kówó wá kábẹ̀ ṣe ó sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run hmm. àwa náà ó sì bẹ́ẹ̀ lọ́run sí i hmm. ọlọ́run lódìmọ̀ rẹ̀ kọ́ dákan dóde wa tọ́lọ́ ọlọ́run hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀ka ògùn ọlọ́run lọ́gbọ́n lásìkò àwọn àwàkọ̀ ọlọ́run lọ́gbọ́n olúwa lọ́gbọ́n olúwa lọ́gbọ́n ló sì dá tí yóò jẹ́ kọ́ yọmọ̀ kọ́ lọ́gbọ́n léèyàn léèyàn kọ́ dà fún yàn tó nà kọ́ ni pé ẹ já sọ̀rọ̀ tá fẹ́ sọ mo fẹ́ sọ̀rọ̀ oṣù owó tútù oṣù owó tútù oṣù owó tútù ni bàbá fẹ́ sọ̀rọ̀ ọgbà yìí o láti kì í sọ owó gbóná o láti kalẹ̀ o kò ní nǹkan kan o kò lọ́jọ́ ọ̀la o kò láti tán o. irọ́ hmm. hmm. tó bá ṣe tí ò bá jẹ́ tó bá lo ohun tó yẹ kó lò ó. Ah, hmm. òun ló sì fún bàbá mi lọ́gbọ́n ìmọ̀ sọ bu wàhálà mo ṣe lórí rẹ̀. bẹ́ẹ̀ ni èyí tí bàbá mi kọ́ mi lọ́pọ̀ tí wọ́n bá rí pọ̀ lọ́gbọ́n nínú ayé òní kọ́ lọ́gbọ́n. Ah. téèyàn bá ní ọgbọ́n nínú wọn ò ní kọ́ yàn lọ́gbọ́n ẹ tí ọ̀lọ́ primary tí ọ̀lọ́ secondary ọwọ́ mi ìfẹ́jọ́ university ah, bóun ni ó ti ṣe abóhùn <laughs> náà ẹ tẹ̀ sọ fún mi náà. òótọ́ ni bàbá kò sí. kọ́pọ́hùn lọ fẹ́ da sí. ẹ parọ́ òótọ́ ni gbogbo nǹkan tẹ́ ẹ sọ ọ mẹ́gbò ọwọ́ lọ fẹ́ kí lọ fẹ́ lọ́gùn. bàbá rí inú ìwé jù bẹ́ẹ̀ lọ hmm. ògùn ogun àkáǹtì ìṣòwò. sọ ti gbọ́ báwo ni bàbá fẹ́ sọ yìí n tó bàbá fẹ́ sọ yìí máa la kóró. ẹ méke hmm. ni mí o kò hmm. sì lóògùn ẹ̀yin ló lóògùn ọlọ́run ló lóògùn o mọ́ hmm. bínú bí bá ti sẹ̀yìn ṣe mọ̀ pé aha máa gbéyàn àmọ́ o sì yé mi mọ́ tí bàbá mi fi yé mi mo fẹ́ sọ yìí kò sí owó tútù ìwọ tó jẹ́ olùbẹ́lọ̀ ńlànà mùsùlùmí mm-hmm. ṣé kò ní ka àràmù nú kò ní nǹkan ìwọ̀ ìrọ̀ ìwọ̀ ní àràmù ẹlòmíràn ní tọ́lọ́run fẹ́ ọlọ́run pé a máa ṣóògùn o ànábì wa táwa ń tẹ̀lé ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam anabi ní tada wá ya ibadallah ẹ so oògùn ẹ̀yin ẹrú ọlọ́run hmm. kọ́ni tada wá anabi yẹ sallallahu alaihi wa sallam anabi náà máa so oògùn oògùn lẹ́yìn tó so oògùn hmm. bí nǹkan bá ń ṣe ọ̀nù orí fọ́ kankan ọ̀nà àbáyọ sí gbèsè ayé rẹ anabi ní o so oògùn so oògùn má pọ̀ mọ́ ní kejì lára hmm. má gé orí èèyàn má lọ máa pa àyàn lẹ́kún ṣáájú báyìí rí ó ṣe dáadáa tọmọ orí bọ́ ọ bá ń yí lójú kan náà tó bà fọlọ́run ní tòsítòsí wàhálà tó ṣe tó lówó lọ́wọ́ tó fi kọ́lé tipátipá ẹyọ kan hmm. ọmọ rẹ ó sì wàhálà jù bẹ́ẹ̀ lọ o hmm. ọ̀rọ̀ ọmọ rẹ kan ti níláárí o tètè gbárùkù tí. Hmm. ọ ètè súnmọ́ àníkísẹ̀ òkú òun nù ran gbogbo wa di bilọ́níà àníká jẹjẹ ìrọ̀rùn ká rán ọmọ iléèwé ìrọ̀rùn di rí ọ̀fẹ́ làwọn ìbò fi tà wá o ká máa lọ iléèwé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lódowó o ní gbogbo ìjọba gba gbogbo rẹ̀. ṣé tìjọba tìjọba ní dákúdájú yìí o hmm. ìwọ tó bá ló lọ́lọ́ mọ̀ ọmọ rẹ̀ wíwà àdáni hmm. oyè wa oyè yín òun oyè bẹ́ẹ̀ ni hmm. ọlọ́run ó fún wọn ṣe o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ọlọ́run ó jẹ wọn láti yọrí àṣẹ àṣẹ àmọ́ Yorùbá ẹja wà lẹ́yìn Yorùbá wo píríjì folóṣèlú kan o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Yorùbá ẹ má ká ṣera wa ẹ má ká ṣera wa bí yorùbá bá wà ń bẹ á là báyìí lọ hmm. èèyàn sá ni kò ní wọn mọ fọbẹ dùn lọ́rùn hmm. bọ́ọ̀ bá tan mọ́ yorùbá tí èsè ìlú wa hmm. tàbálárè èkó èsè ìlú wa kí ló kọ ọ̀sùn èsè ìlú wa ah. ṣé bẹ́ẹ̀ bá ti bóun ẹnu mi kò ní mọ̀ pé yorùbá ni yorùbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí àjẹyàn. ẹyẹ yorùbá ẹ mọ̀jà fọ́tẹ̀ sí hmm. ọlọ́run ó gbà fún wa. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. tó o bá ní owó tí mo ní mo yára wa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ní ọ̀rọ̀ àgbà èmi bẹ́ẹ̀ lára mi hmm. tẹ̀yìn náà lára yín o. Hmm, ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà ni bàbá ti sọ yẹn bàbá ti fẹ́ sọ báyìí mú báírò kó o kọ́ kalẹ̀ mi ò fẹ́ kó a máa da bàbá mi láàmú kan ẹ tẹ́ sọ egbòogi méjì ni bàbá fẹ́ a ṣe sí àfiwẹ́lò àfitìmí àbádìjọ́ mi àtúkọ̀ tì ní. pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run hmm. ọba tó lẹ̀mí rẹ tó ní tèmi hmm. kò ní tí gbà báyìí àṣẹ àṣẹ àánú la rí gbà abẹ́ni bẹ́ni tó dá wa sí hmm. tọ́sẹ̀ wa kò jújọ́ mi náà àtúbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà àtúbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà àtúbẹ̀rẹ̀ ní pẹ́rẹ́ wù. àti bẹ̀rẹ̀ nu o ìwọ tó bá fẹ́ máa gbádùn bàbá tí bàbá bàbá oògùn àrùn pé ìwọ tá àrùn ń ṣe tó lówó lọ́wọ́ tó jẹ́ ìpẹ́lẹ̀ lọ tí ọba gbádùn kò ní kankan kò ní nǹkan kan. àlàáfíà hmm. lọ́jà tó ju owó lọ hmm, bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nu àti ìdíbẹ̀ ṣùgbọ́n à ń bọ̀ nbẹ. àbọ̀ hmm. bí ogun ayé torí ẹni àrùn ọ̀bá ṣe tó lówó lọ́wọ́ tó gun ayé ń jà owó rẹ̀ ọ̀padà dolo sí. yóò dolo sí. bàbá wa bọ̀ bí ogun ayé tàbá kú mẹ́ àwa bọ̀ bí ogun ọ̀run. àwa bọ̀ ogun ọ̀run. ogun ọ̀run mẹ́. sógun ọ̀run wà ní bàbá. ogun ọ̀run bẹ́ẹ̀ ah. èpè tí ń ja gbogbo ayé Hmm. ọlọ́run ló sọ pé inú ogun ojú ilẹ̀ ti hmm. <laughs> mọ́ hmm. tẹ́tí máa ṣe wàhálà tẹ́tí máa ṣe làálàá ní àṣìṣe abẹ́fóbe wàhálà ni tó bímọ náà ah! <laughs> ọlọ́run o abọ̀nbi alájò náà adẹ̀bọ́sí bíi àwíbẹ̀ ṣe bẹ́ẹ̀ náà. Ah, nítorí bí ọ̀rẹ́ bá bá dàrú ọlọ́run là á pè táǹsọ̀ hmm. ọlọ́run là pè ọlọ́dẹ́wé hmm. tọ́dẹ́gbò ó ní fi pè wọ́n hmm. ó sì dá ewé tọ́dẹ́gbò ó lò sárùn ọdẹ́wé tọ́dẹ́gbò ó ní fi dojú àwọn ọ̀tá tó bá tó tì ọ́ lo ewé legbò mẹ́bà tán mọ̀ kọ́ mọ́ bá ràn ọ́ bí wọ́n bá wọ́ ọ délé kí wọ́n mọ́ bá ọ bí wọ́n bá bá wọn mọ́ rí ọmọ ah, wọn ò bá rí ọmọ wọn ò ní èyàn wá ọwá lọ léèyàn á lọ bá ó wá pín sí mẹ́wàá ìwọ gbọ́ ní mẹ́rẹ́. Eh, oh, sunday wàá lọ sunday yìí nígbà tí hmm. ìran yorùbá tó bá ti di pé ẹnìkan tó bá gba ara ẹ ládùúgbò hmm. ládùúgbò tẹ̀lé tó wá ó ti gba gbogbo aládùúgbò lẹ̀ òun ni wá bẹ̀ mọ́. torí wọn máa bẹ̀rù rẹ̀. Ah, òun ni bẹ̀ mọ́ ah, hmm. kò jẹ́ bó ti jẹ́ ó ní bàbá fẹ́ sọ yìí tẹ́tí sílẹ̀ kò gbọ́ máa ṣe à yìí máa fọ́lọ̀ péèjì yìí follow adùn àṣà yorùbá ìgbà ìwáṣẹ̀ ẹ̀ dákun mọ̀ follow wa follow follow follow follow torí gbà tí bàbá bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ wò. wọ́n pe mm-hmm. ẹranko odò kan ní àkèré. àkèré. wọ́n ní ìtọ̀ ìtànde àkèré. ìtọ̀ ìtànde àkèré ajé ò ní tán lọ́wọ́ èmi náà o ire ogbó hmm. ò ní tán lé mi o ìtọ̀ tán di àkèré omi ọjà bọ́ ní ẹ̀ kí n tọ́wá tó gbéra èèwọ̀ ni ìtàn ìtànsáyà kẹ hmm. ajé òní gbogbo òní tán lọ́dẹ wa o. àṣẹ àṣẹ àṣẹ ayé òní gbàrí ọwọ́ wa sọ. àṣẹ àṣẹ ẹni tí mo sọ yìí ọ̀nà méjì ló wúlò sí ìwọ tó bá ti ní lárí tó bá sí hmm. ayé òní sọ dùn sí padà hmm. ìwọ tó jà rẹ̀ ń tà lọ́wọ́ ló bá sí òní dẹni tí ó tà mọ́ ìtọ̀ ìtàn dí àkèrè ẹni gbogbo òní tán lọ́wọ́ wa. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. tọ lọ rè wá àkèrè. àkèrè. mẹ́ta la wà. mẹ́ta àkèrè hmm. mẹ́ta láwà. àkèrè mẹ́ta. kan hàn wá lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni ajé olókun. ètí bá ń hó. tó bá ń hó. mo já wa sí ẹ já wa sí tánù. ọ̀dọ́ yìí nàná ti ọ̀dọ́ yìí nàná ti gbó kọ ohun. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe torí oògùn tí mò ń sọ fún yín kì í sóògùn tèmi náà yìí ṣe é tà hmm. kì í ṣe tí mo yìí olù fúnra mi rí kò sí nǹkan ọ̀la tí mo sọ tèmi náà olù mi rí hmm. torí n tí mo rò ní pé àwọn bàbá wa yìí ṣe bẹ́ẹ̀ ń jọ wọn náà wọ́n sọ fẹ́ ìgbà wa náà fẹ́ lọ́gbọ́n náà ayé fi ń búyàn ní ìsìn láyé jọ̀hún o wọ́n fowó kan ka olóògùn. bẹ́ẹ̀ ni wọ́n á ní aṣọ ológun máa pọ́n ni láyé jọ̀hún ni. torí pé wọ́n ṣe fẹ́ni ẹlẹ́ni ni wọ́n ṣe fara wọn fún ọmọ wọn. Hmm. ó lóun ran àwọn dádì wa náà hmm. ilé mi ti wá gbọ́n ọ̀hún bàbá gbogbo mọ́tò tí wọ́n rà bọ̀ mi. bẹ́ẹ̀ ni sà èmi náà mọ bí wọ́n ti ń tà hmm. mo bá lówó ẹ̀ lọ́wọ́ ẹ gbádùn mi dáadáa. mo gbádùn yín. ẹ gbọ́ mi dáadáa ajé olókùn ni ìwọ tó bá máa àwúrí tó jẹ́ Se fúnra rẹ se fọmọ rẹ hmm. ṣe fọrẹ rẹ olólùfẹ́ rẹ dákun. Hmm. dákun. dákun bàbá tún bẹ̀bẹ̀ ni pé dákun. kọ́ bàbá tó wá sí fọmọ rẹ tọ́tọ́ kọ dákun. kó náà tún mọ̀ ọ́n ṣe. dákun àṣì òṣè gbáyé. òṣì hmm. òṣè gbáyé. bàbá wa kan nínú olúwa ṣé ká ádámà orí ọ̀gá ọ̀tá aláàánú wọn kọrin kan wọn ṣe tíra kan àyà tún bìlà mọ́lẹ̀ àyà tún mùsùn ìlà tún kàláàmù bìlà gàáyé kàláàmù mùdọ̀ yàwó ẹ gbádùn mi dáadáa mo gbádùn yín bàbá àyàtò bìlà amálí ìgbésí ayé ìsẹ̀mí ayé tí èèyàn bá ń gbé tí ò hmm. bá sówó lọ́wọ́ ẹ̀ àyàtò mùsílà àyàtò jagbajagba ni ah! ìgbésí ayé yẹ̀yẹ́ ni tí ò ní túmọ̀ gidi hmm. kálámù bìlà ajá ẹ̀rọ tá a sọ tí ò ní yìí kò ní yìí lọ́dọ̀ àwọn tó ń sọ fún láti sọ bí ẹ̀bà ní yìí lọ́dọ̀ àwọn èèyàn tọ́lọ́wọ́n bá fi yìí kún kò wúlò hmm. kálámù yàwọ̀ ọ̀rọ̀ arìnrìn lásán ọ̀rọ̀ lásán tí ò ní ọ̀rọ̀ bá ń sá ni lọ́dọ̀ kọjá yé ọmọ fẹ́ wá sí rere. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. gbogbo àwọn tí wọ́n ń pera wọn lémi hmm. tí wọ́n wá sórí Facebook eh, eh. ayé ti mọ̀ pé mi kọ́ hmm. ayé ti sọ̀rọ̀ wọn di kọ́lámù nílà jáì kálámù mo tó yà ó ah, sọ pé ní tiẹ̀ pera mi láàfáà. bẹ́ẹ̀ni ah, eh, ṣùgbọ́n ẹni mímọ́ ẹni ìmọ̀. Ọlọ́run lè yún Ọlọ́run lè ní mímọ́. <laughs> ọ̀rọ̀ tí wọ́n gba àwọn ṣe tí wọ́n ní yìí lójú àwọn èèyàn wọ́n ti dẹ́ni arìnrìn èèyàn lásán. wọ́n ti dẹ wọ́n ti ibi tó ti fẹ́ràn wọn wọ́n ti tẹ́ ń bẹ̀. mo dúpẹ́ fọlọ́run páyé ìwọ fẹ́ mi. Hmm. ibi ò rí bẹ́ẹ̀ ní mo yọ ọlọ́run lára wọn ní fẹ́ mi ìní lè hmm. dúpẹ́ fọlọ́run mi kí mo ní <laughs> ọlọ́run lóògùn ó tún wá fi sí mi lẹ́nu kí n máa sọ ìwà jẹ́wọ́ ara rẹ̀. Hmm. àánú kọ̀ àánú ni bàbá tó oògùn gan máa sí òun náà Hmm, tóògùn gan máa ṣe òun náà. ẹ mọ iye olóògùn tó gùn ún ṣe hmm. ọmọ ètò ọjà ìkẹkọọ owó ṣe sóògùn ọmọ àti bàbá. ògùn ṣe bàbá. Hmm. tó náà kọ́ ni pé ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá mọ̀ inú já máa mú àwọn níwọ̀n náà ṣùgbọ́n ọ̀nà méjì là á gbà sóògùn yìí. ọ̀nà méjì. torí mi ò ní yọ kankan kó n bẹ lọ́jọ́ fi mi ò sùn hàn yín ó ló kù mi ò sùn inú àmọ́ tó ọ̀bá rò mi ò sùn ṣé yóò jẹ yóò mú owó ó lè má mú mílíọ̀nù. mílíọ̀nù wa ṣùgbọ́n yóò mú owó wá. Ah, owó gidi tá yé ọmọ pé wọn náà rò wá hmm. ah, ọ̀rọ̀ rẹ mọ̀ yàtọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí wọ́n mọ̀ wọ́n sáà ní bó ṣe wà kó tó ṣe tẹ́lẹ̀ hmm. tí bá ṣe tí ò rí yàtọ̀ bàbá kò ṣe pé kò ṣe pé ni tọ́mọ wa tó rí òkú mi oṣù rẹ̀ fi sí hmm. tó rí fira sí fira fi sí bàbá tó bí búra yóò jẹ́ nǹkan láyé ní kíákíá. yóò jẹ́ nǹkan láyé ní kíákíá. kọ́mọ jáde léwe kọ́mọ rìṣẹ́ kọ́mọ nílé lórí kọ́mọ ní mọ́tò Ah, ayé òfìrí wa kàn ní ìfilérí. ayé òfìrí ah, wa kàn. àti àtẹ̀wé nǹkan tí yẹn bá dẹ́wò tọ́lọ́run rẹ̀ bá dá lójú. Hmm. tọ́lọ́run bá dá yẹn lójú èyàn máa lérí ọlọ́run. èyàn hmm. máa fọlọ́run rẹ̀ lérí. Hmm. tí wọ́n bá fi búyàn. ẹ bá bọ́ lọ́wọ́ ẹ bá ti ń béèrè ọlọ́run mi lọ́wọ́ mi ọlọ́run mi máa ń dá lóhùn. ọ̀dà òkú ni ọ̀wọ́ tó bá ní òṣogùn ọlọ́run mi náà bá ń dá lóhùn. tí ẹ̀ dẹ́wò wa. dẹ́wò dọ́lọ́wò ọba mi ò kú alahayat eh. lóògùn ọ̀fẹ́ o. <laughs> Hmm. ọlọ́run làákì làákì hmm. ìwọ dánlọ́wọ̀ hmm. ọ̀pá bẹ́ẹ̀ èsì kí mò ń janu nǹkan tó bá dáyẹ̀ lójú ẹsẹ̀ rí nǹkan èèyàn ò sí tàn ò lè tàn èèyàn méjì mẹ́ta ló lè tàn ò lè tọ̀pọ̀ èèyàn ò lè tọ̀pọ̀ èèyàn bí mo bá ń tàn yẹn yín náà mọ̀ mọ̀ kò tẹ̀ nídìí máa dára mi láàmú ah, nítorí dá mi lójú lọ́dọ̀ ọlọ́run ni tó náà kọ́ ni pé àkèrè mẹ́ta. bẹ́ẹ̀ni. ẹ wà ẹ wà èmi máa ń fọdọ onírin mo tọrọ sòrò ogun ìwọ tó bá lọ́dọ̀ onírin apọlọ lọ́wọ́ fẹ́ fi gún bá a ṣe gun ẹ̀jẹ̀ ṣàlàyé torí ẹlòmíín so lóògùn ó sì fẹ́ ṣe hmm. ó sì fẹ́ gbé ẹ̀dùn e, náà fẹ́ bọ́nú sí bọ́nú sí fẹ́ bọ́nú yà àmọ́ da pépà bò lójú ọlọ lójú ọlọ káfí pa pẹ́pẹ́pẹ́ kọ́mọ fún dànù hmm. tàbá pa pẹ́pẹ́ pa pẹ́pẹ́ dáadáa láti ẹ̀ máa ó ṣòro lọ hmm. ẹ wàá lọ sẹ́mi pé sẹ́mi pé ìkara ahùn gbin ni bẹ́ẹ̀ni calcium ni sẹ́ẹ̀lì ni bó ti wà yìí calcium lọ fọ́ọ̀m ẹ má bínú mi sọ chemical compound ẹ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí kèso gun àwọn afẹ́ sọ ṣùgbọ́n ṣùgbọ́n sẹ́ẹ̀lì ni bí egun bí egun lórí. bí egun ni wọn kì í ṣegun. Hmm. tábà wá fọ aláti fi àjọ tó bá kú náà kù tó ní tá a jẹ sínú. tá a fẹ́ jẹ sínú. àgbọ̀dọ̀ tó bá fẹ́ tó nǹkan sí ká wá fa ìsìnkú sí ara wa. Hmm. àwọn tí ọ̀sá kì í sínú kọ́dà tó bá fẹ́ ra nǹkan nǹkan lékulẹ̀ jẹ́ àbátíjẹ́ nǹkan jíjẹ ẹ fi rún mú tí àbátí sí kẹ́míkà mẹ́rin fi kẹ́míkà preservative hmm. ẹ má lò fún nǹkan jíjẹ o ẹ lè fi gún sẹ ẹ lè gbá pé nǹkan jíjó bá ti jó agbára rẹ̀ ó dínkù eléyìí ẹ ṣe jíjó ẹ lọ ni ẹ sì lọ ilé yìí náà mẹ́ta mọ́. mẹ́ta mọ́ tábà ti wá lọ ọ wà lákòóse. ó ní àkóse àkóse kí ni túmọ̀ àkóse. bá ti ṣe mm-hmm. mo fẹ́ fi àdó rẹ̀ hàn àwọn èèyàn. àdó rẹ̀. àdó jámánì. àdó jámánì. tó bá ti jù báyìí lọ ti kú ládó jámánì. tó bá ti jù báyìí lọ ti kú ládó jámánì. Hmm. mo fẹ́ fi hàn àwọn èèyàn. Hmm. àdó ẹ̀mí wà. àdó ẹ̀mí wà. ẹ̀mí tó máa ń mì. Hmm. bàbá mi a máa ń lé àdó tí máa pọ̀. Hmm. mo pọ̀fọ́ rẹ̀ síjọ́ àwọn ọ̀rẹ́ mi jò ní tí bàbá mi bá ń pọ̀fọ́ rẹ̀ báyìí èèwọ̀ ni ṣàgó yìí jà owó ilé ọ̀yà èèwọ̀ ni igi yìí jà gbogbo odò lọ wò èèwọ̀ gbégbé ìgbé sóko èèwọ̀ ẹ hmm. bá ń pe gbólóhùn rẹ̀ báyìí wọ́n máa ń àdó yẹn wọ́n fi sínú ẹ̀kọ́ gbóná ibi ìjọba wọn wà wájú bàbá mi yọ po àdó hmm. wọn wà fòrí sí wọn wà mú kọ wọn wà mú padà àdó agbára oníṣẹ́ láti ṣe ẹ gbádùn mi dáadáa ká má sọ̀rọ̀ wa tọ̀ àdó yìí a wà lójú ayọ̀mọ́nu rẹ̀ hmm. alùkejì lójú ayọ̀mọ́nu rẹ̀ kí ni tá a rọ̀ yá wà dasi méjì lọ́gbọ̀gba. a dasi méjì lọ́gbọ̀gba. lẹ́kẹ́sẹ́sẹ́ fún yìí. bẹ́ẹ̀ ni sà. a wà aràn mọ́ ọ̀kan lọ́rùn. aràn mọ́ ọ̀kan lọ́rùn. ee aràn mọ́ lọ́rùn àbí ká súnmọ́ báyìí a súnmọ́ lọ́rùn. mo ní mo fẹ́ fi hàn àwọn èèyàn wa. bẹ́ẹ̀ ni sà. ẹ gbọ́ ẹ ti di báyìí a súnmọ́ lọ́rùn tí ó ṣe dáadáa ni o ẹ̀kí mò ń kánjú sí ni báyìí. bẹ́ẹ̀ ni sà. a súnmọ́ lọ́rùn ó ti gòjù a gè a wà yọ wà lọ́rùn ọ̀kan báyìí. lọ́rùn ọ̀kan báyìí a fi bí igi kékeré kan a fi di lẹ́nu. di lẹ́nu. ọwọ́ a ní lílò. ó ní lílò. bẹ́ẹ̀ni tá a bá ti fẹ́ lò. bẹ́ẹ̀ni sà. a wá àwo funfun. a wá àwo funfun. ee a wá ta oògùn yìí sí. a ta sí. a ta kejì sí. a a wá fọkọ tútù. a fọ ọkọ tútù. láàárọ̀ kùtù. láàárọ̀ kùtùkùtù. a ti wá ro èkú funfun lẹ̀ èkú tí ò láta ni o. tí ò láta funfun. tí ò sí tí o sata ń bẹ a tí o se po tí o se po mi bẹ tó funfun. taba ti wa awa sàdúrà gbogbo taba fẹ ilé níjẹ wa ń yà ni àti lọkọ kẹtẹlẹ àti wọn fẹ ọkọ mi gbogbo taba fẹ se taba fẹ awa awa bọ ẹkọ mu ala asẹnu awa ajé kuru lé lórí. Hmm. níjọ́ monday la lò lọ́jọ́ ajé. ọjọ́ ajé ọjọ́ ajé mi ti bọ kótó ọjọ́ ajé kejì náà lè yóò ti máa rí pé ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn bá rí òkú mi ó sùn mọ́ rè á lọ mọ́ tá a bá lọ gbogbo ẹ̀ tán á wàá fò òkú mi ó sùn rè dé àbó rè á wàá lọ bá ti kún Hmm. Ah, n ló fi di oṣó tutu n ló fi di oṣó tútù. tí ọba sí nǹkan omi oṣù màdé ń bẹ àwúre àwúre ọlà ni ó máa jẹ. àwúre ọlà ni ó máa jẹ. Hmm. ẹ ti gbọ́ ọkọ rẹ̀. mo ti gbọ́ bàbá. ọ̀kan hmm. kò sì léèwọ̀ kankan. kò léèwọ̀ kankan. ìwọ ọkùnrin tó ọba ṣe dọ̀nbọ̀n lọ́jọ́ monday ṣera fóbìnrin jọ. lọ́jọ́ yẹn mọ̀sùmọ́ obìnrin ìwọ tọjọ́ obìnrin náà mọ̀sùmọ́ ọkùnrin ọjọ́ yẹn. bọ́n bá sì ń ṣe kóòsù lọ́wọ́ kóbìnrin ọmọ lò. kó mọ̀ lò. ọkàn má jẹ̀mú rẹ̀. tọ́ ẹlẹ́ẹ̀kejì òun léèwọ̀. òun léèwọ̀. bẹ́ẹ̀ni àṣejẹ ni. àṣejẹ ni. àṣejẹ ọlà tá a fi di èèyàn ńlá. Hmm, láwùjọ. láwùjọ bẹ́ẹ̀ni sẹ́rí mo fi hàn lẹ́ẹ̀kan mo ni mo fi ọwọ́jà irin sí ọwọ́jà irin. ọwọ́jà irin ni. ọwọ́jà irin ni hmm. àgè. àgè ló jẹ́ fi hàn sẹ́rí irin ni. sẹ́ẹ̀tì hmm. rí wa. bẹ́ẹ̀ni. a wà gé a wà lọ wá ìpẹ́wò rẹ̀ mẹ́ta. ìpẹ́wò rẹ̀ hmm, mẹ́ta mẹ́ta. ẹ máa wà nílẹ̀ báyìí ìpẹ́ aka mẹ́ta. ìpẹ́ aka mẹ́ta. Hmm. mo fi ojú oró ojú oró nì. kí n hmm. má wà lójú omi. ló wà lójú omi bẹ́ẹ̀ ni. amú níwọ̀n kò sí bàtà. amú níwọ̀n. a fi okun yóò sùnmọ́ rè. díẹ̀ sí. àní ti fi si. àti ìní fi si. a fi kún ni àní fi si. láti wá ṣeré ṣe gbogbo àwọn nǹkan tá a wí yìí bẹ́ẹ̀ ni sà á jo gbogbo ẹ̀ ni. àbáwá jo tán àwa lo òkú yóò sùn mọ́lẹ̀ àfọ̀dé àkàrí kan sí láwàá jo àwa lo òkú yóò sùn mọ́lẹ̀ méjì ẹ̀. àbá ti wá síbẹ̀ tán láwàá mú àmú ẹran. àmú ẹran kí ló ń. ẹ̀mẹ̀ ewúrẹ́. ewúrẹ́. bàbá bàbá mi bẹ àmọ́ pa ẹran ewúrẹ́ odidi ni àwa hmm. di ọyàn rẹ̀ náà ń pè lámú ẹran. àmú ẹran. ẹran yòókù wò yà ń ni nǹkan ọ̀la gidi ni o hmm. ẹni tó bá ta sí fóònù jẹ́ mi ewúrẹ́ o ìwọ́tọ̀ bá wà lágbára àti ewúrẹ́ fọ́ọ̀bà ní òkú mi ò sùn ṣùgbọ́n kò ní lágbára púpọ̀. bu lọ́pọ̀lọpọ̀. òkú mi ò sùn mọ́ rehun láwa lọ mọ́ hmm. ẹbu tá a ṣeun àmọ́ ewúrẹ́ rà á wì í á wà á gé sínú àwọn sasùn kíní tá a jó òun àti òkú mi ò sàlọ̀ mọ́ àfi ṣe àfikún sí àfiyọ̀ sí á hmm. fi yèrè méje sí á wà á lọ yèrè mọ́ á wà á sè é lépo níyọ̀ àmọ́ ewúrẹ́ òun abati wá sí tán àwa hmm. ṣàdúrà sí awọ ewu tuntun awọ ewu tuntun kó àti ẹ̀ bá jẹ ọbẹ̀ yìí tí ọba ilé ìjọba lu wọn tí ìbá ṣe ìrànba wọn ó yàn sípò gidi. Hmm. nínú ìlú àbí láwùjọ yọba ṣèpàdé kan ní wọn fi lórí mẹ yóò sì ní hmm. lárí láyé hmm. ìjọ tó bá wá jẹ ọbẹ̀ yìí yẹn gbọ́dọ̀ jáde nínú ilé o ẹ gbọ́dọ̀ lọ bí kankan. ìjọ tó yẹ bá ti jẹ ọbẹ̀ yìí kò gbọ́dọ̀ kúrò nínú ilé. ẹ sì gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ni kankan. ìyọ̀rẹ̀ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún yẹn kankan. bá ti fún yẹn o ti gbé kinní fún. o ah. lè dọ̀bálẹ̀ o bàbá ìpọ́nmọ́ lọ́ba sí olùdó ọ̀rẹ́ gbọ́dọ̀ jáde inú ilé lọ gbọ́dọ̀ wà. nulẹ̀ lọ gbọ́dọ̀ tó bá fi lè dijọ́ kejì o ti firi. so gbọ́dọ̀ yóò sà máa jẹun ní orí tó wà tó a fẹ́ ṣe ní òsè. mọ̀ pé yóò jáde kó dòlò receive call mọ̀ pé yóò dọ̀bálẹ̀ kíyàn. kíyàn kó dẹ̀ mọ jáde. kódà kó mọ jáde gan tí mo gbà lérò pẹ̀lú táwọn àgbàlagbà sọ bẹ́ẹ̀ ni pé kó mọ bá dọ̀bálẹ̀ kíyàn náà. kíyàn náà ni pé ẹ̀rọ àṣà. dábàá <laughs> jáde inú ilé. Hmm. tó sì gbàlejò. ó lọ sí kíyàn. Hmm. wà nù ilé rẹ mọ́ gbàlejò. Hmm. ẹ̀kùn rẹ pa. Hmm. ìyàwó àbúrò gbàlejò ní kíbọ̀dá rẹ̀ kan wá tọ́fẹ̀ẹ́ dọ̀bálẹ̀ tọ́fẹ̀ẹ́ dọ̀bálẹ̀ wọ́n gbàgbé tọ́jú ẹni ayé bá ń ṣe yọ́ gbàgbé wọ̀ yóò gbàgbé wọ̀ ó sì tún ṣe kò ní jẹ́ dáadáa mọ́ hmm. májẹ̀mú tó wà bẹ́ẹ̀ ni bàbá wọn pé o lè bè wọ̀ jẹ́ mẹ́wùlẹ̀ ṣe yóò ṣe ta lákọ̀ọ́kọ́ hmm. tọ́ ẹ̀yẹ̀ yẹn wa. bí a rí o ṣe jẹnu kí tọ́ mọ́ ta lẹ́nu. fi orúkọ ọlọ́run kí yín pé ẹ̀ka tó tó látàárọ̀ àtẹ̀mí àtẹ̀yìn olómọdé wa pẹ̀lú wa. àmín a máa rí bá ti ṣe àmàrọ̀ nàbí wa. àmín ó bá yẹn babaláwo ó kí yín ní kíkí tí àwọn babaláwo máa kí ra wọn pé àbọ̀rú ẹ̀làbọ̀rú o ẹ̀làbọ̀yè hmm. ìlàbọ̀síṣẹ́ hmm. mo sọ fáwọn èèyàn wa pé mi ti abaláwo hmm. ó ti jẹ́ ìyá abaláwo kó ṣègùn nínú abàtì ọdẹ làtìrán dínà bàbá aláàtì ọmọ yorùbá ni mí ọmọ oòduà ni mí àmọ́ ah, sì kí gbogbo ẹ̀yin ló ṣègùn náà pé ó mi ṣàṣègùn o ewé a máa jẹ́ o mo ti ń da iná ewé ó máa jẹ́ o olùgbé ó máa jẹ́ o. tọ́ mo kẹ́yìn bàbá wa pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu alimaforo datun mo fi tiɲɛ mo fi kí anabi wa muhammadu sallallahu ta'ala alayhi wa ó kí gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì pé àlàáfíà ọlọ́run kó máa bá wa gbé o hmm. láti sin lọ àti láéláé ó bá tó bá fẹ́ rí mi kó má wà lọ́jọ́ àlàmísì kó sì má wà lọ́jọ́ jímọ̀ má wà lógbòmọ̀sọ̀ nílà ká òkété ní baálẹ̀ jẹ́rú alága ibi ó tó bá ti ń bọ̀ tó bá ti dé gáràjì lógbòmọ̀sọ̀ ìwọ kà bọ́ọ̀lẹ̀ sọ fún ẹni ọlọ́kadà pé òun lè lọ lọ́sọ̀dọ̀ aláàjì dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ògbòmọ̀sọ̀ àtìlé àtòkò wọ́n mú iná dọ̀ mi o ó dìgbà kan náà o. ọ̀dà ẹ ṣeun kí bàbá tó máa lọ ká tó lọ bàbá àwọn kan ẹsẹ̀ ń wọlé ni hmm. nọ́mbà yín ẹ bá mi sọ. ọ̀dà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí o ní o ètò. o ètò. three three five. three three five. eight zero. eight zero. double six. double six. four four oh eight oh eight two three three five three three five eight zero eight zero double six double six four four oh oh ze number ze number oh eight two oh twenty twenty forty fifty nine fifty four oh eight oh two, twenty forty fifty nine fifty four. ẹyin ìyẹn wa tẹ bá fẹ́ pè wá ní gbogbo Ọ̀yọ́ state. Mm-hmm. customer care customer care number. ẹ mm-hmm. ẹ ti pè pé mi ẹ̀rí mi bá sọ̀rọ̀ sórí kọ́ọ̀lù máa pọ̀ whatsapp mi lè yẹn ló máa pọ̀ nbẹ̀ ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ state mm-hmm. ẹ bá fẹ́ pè mo sì mo sì rí bẹ́ẹ̀ sì rí tì mo ṣètò rẹ̀ oh eight one five seven six four six two six two 081 57 64 62 six two gbogbo ẹ̀yin wa tẹ wà lẹ́kọ̀ọ́ tẹ wà lẹ́kọ̀ọ́ àti gbogbo Ògùn state pàápàá mm. mm. tẹ bá fẹ́ pé customer care wa ọ́fíìsì wa mọ̀sán fún kọ́ wà lórí pàánù ní abraham adesina supreme complex number fifty eight ní pangolf lẹ́kọ̀ọ́ lọ wà tẹ bá ti débẹ̀ number fifty eight lókè lẹ́gbẹ̀ẹ́ police station ní pàánù náà là wà ẹ̀rọ bá ní sàtẹ́ pé àti tọ́jú customer care àti kò àti gbogbo Ògùn state ní abẹ́kúta gbogbo yín bá oh eight O oh oh eight two eight three eight three zero one zero one twelve twelve one twelve twenty one twelve twenty one oh, oh. oh eight oh eight three eight three zero one zero one twelve twelve twenty one. tọ́ ẹ̀yin ìyàn tó fẹ́ fẹ́ kó wà gbogbo Kwara State mọ́ gbogbo ìyá Hausa mókè ọ̀yà ẹ̀rọ bá ní sẹ́tẹ́lì pè wá sí. o oh nine o twenty seventeen nineteen ninety nine o nine o twenty seventeen nineteen ninety nine. ẹ wo kò ní jù báyìí lọ náà ẹ ti gbọ́ yẹn ìwọ fọ́lọ̀ wa fọ́lọ̀ péjì yìí fọ́lọ̀ ẹ̀ tó bá ti fọ́lọ̀ ẹ̀ ìgbà míì ta tó bá máa ṣètò fúnra Facebook ni ó kan aago sí ẹgbọ́n gan wọ́n tó ti bẹ̀rẹ̀ tó ó dàbọ̀ ẹ wò ẹ má gbàgbé ẹ máa share program ẹ̀ dẹ̀ máa like ẹ̀ ó.